جمالك في عيني وذكرك في فمي وحبك في قلبي وكيف تجيب وحبك في قلبي وكيف تغيب لا تقذفني لنا بالشرور فإننا سرنا على ناجل خليل محمد وبقول من شرع الشريعة نسنا وعلى مقولته لكلمتنا اهتدي وسطكي بالمسند لا تقذفوا لا بشذوذ فإننا سرنا على نهج القوي لمحمد وبكل قول نستدل بآية أو بالحديث المستقيم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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ló ní ọpẹ́ oore tó ga jù tí àwa mùsùlùmí tí a máa ń dúpẹ́ rẹ̀ òun náà ni oore pé ọlọ́run ọba ṣe wá ní ẹlẹ́sìn Islam òun náà ni oore tó ga jù àwọn wa dúpẹ́ pé ọlọ́run bá ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní mùsùlùmí kí ọlọ́run kọ́ gba ọpẹ́ wa bá ti dùn náà àwa bẹ lọ́run kọ́lọ́run kó pa wá ní mùsùlùmí abẹ lọ́run ọba kọ́lọ́run kó ṣe wá ní ẹni àlìjánná pẹ̀lú sábàbí Islam lẹ́yìn wá gbà náà ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì lórí àlàáfíà tọ́lọ́run ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́n kó má gba àlàáfíà náà ní ara ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́n kó tún wá ṣe àlékún àlàáfíà fún ẹnìkọ̀ọ̀kan wa. ọpẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé ọlọ́run ọba ó fún wa ní ìfọ̀kànbalẹ̀ èyí tó jẹ́ wípé àsì nínú ìlà ìlò òun náà ló jẹ́ ká lè jókòó báyìí ká lè máa bára wa sọ̀rọ̀ ọlọ́run àbẹ̀ ọlọ́run ọba kí ọlọ́run kó má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè wa yìí gbogbo ibi tí ò sí fọ̀kànbalẹ̀ kọ́lọ́run kó fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ èyí tó tẹ̀lé òun náà ni pé ọlọ́run ọba ṣẹ́wà kù láti ìgbà tí wọ́n ti bí wa títí di sìn àná náà àdúgbẹ́nu wa kò àdúsọ pé a tún máa kọ̀ntínú lónìí àná ọlọ́run náà ni látòfi di òní àdúgbẹ́ pé ọlọ́run bá ṣe wa kù ìṣẹ́kù náà tọ́lọ́run ṣe wa kù kí ọlọ́run má ṣe ni tí a fi rí ìbínú ọlọ́run ọlọ́run ṣe ni tí a fi rí ìyọ̀nà ọlọ́run àwa bẹlẹ́hùn fún ìbára wa sọ̀rọ̀ títí òní èmi tí màá máa bá wa sọ ọ̀rọ̀ tí màá máa bá wa sọ yìí ọlọ́run kò ṣe ní dáadáa fún mi níwájú ọlọ́run ọba kọ́lọ́n kó mọ̀ ṣe ní tí màá fi níbi ní ọlọ́run àwọn náà tí a máa gbọ́rọ̀ náà ọlọ́run ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà gbọ́ ọ̀rọ̀ náà kọ́lọ́n jẹ́ wúlò fún mi àti ẹ̀yin kọlọ́n jẹ́ káfí ní ìyọ̀nà ọlọ́run àgbàdìjọ́ bí i kìá la haula wala quwwata illa billah ni àná kùránì tí à ń kà lọ suratul hajj kùrán twenty two náà ni awa àyà twenty eight òun náà ní àwà èyí tó jẹ́ pé ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ àyà twenty eight yìí ó di àlàyé tó pọ̀ ìyẹn ló fà á tó fi jẹ́ pé ó gbà wá ní ààyè láti ṣe tẹ̀síìlì ẹ̀ẹ̀mejì lórí ẹ̀ ọlọ́run ọba sọ nínú àyà náà ọlọ́run ní lìyẹ̀ṣáàdù manáàfẹ́ aláhùn wàyẹ̀dùkúrùsìmọ̀lọ́ ìfì àyàmì màlúmáàtì. معلومات على ما رزقهم من بعيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأتيموا البائس الفقير ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ṣe àlàyé fún wa lánàá nígbà tá a sọ wípé lìyẹ̀ṣáàdù mànáfi àlàhùn gbólóhùn yìí nǹkan tó túmọ̀ òun náà ni wípé àwọn tí wọ́n bá wá sí ilé ọlọ́run ọba tá a mọ̀ sí Kaaba. Si ọlọ́ni wọ́n máa wá nínú àyà tó ṣáájú lẹ́ni tí ó máa gun nǹkan wá àti lẹ́ni tí ó máa fi ẹsẹ̀ rìn wá ọlọ́ni àwọn èèyàn yìí nìyẹn ṣe àdúrú wọ́n wá ṣe iṣẹ́ mànáfí àlàmú iṣẹ́ ájì tí ó jẹ́ àǹfààní fún wọn so tẹ̀síìrì wa tó kọ́ ṣáájú lọ aṣọ díẹ̀ fún wa nípa iṣẹ́ ájì lánàá náà àti sọ látòkè tóbi délé iṣẹ́ ájì náà fún wa níwọ̀n bá bí làákà ìtìtì ìbí tí wọ́n bá wá sọ̀rọ̀ tì mọ́. lẹ́yìn wá gbà náà ọlọ́run wa ti ṣàlàyé fún wa lánàá níṣẹ́ ájì ti bẹ̀rẹ̀ láti fi pé kí a wà ní mi kóòtù ká gbé aṣọ ìrọ́m ká máa bọ̀ wá sí Mákà láti wá jẹ́ tó ṣe pé ó wá tà wá fò kátà wá fúlé ọlọ́run lẹ́ẹ̀méje ẹ bá ṣàlàyé fún wa ká kírun níbi makọ́rin Ibrahim gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa ká mú mi zamzam ká tún padà síbi ajarul aswad ká wá jẹ́ ẹni tó ṣe yí pé a tún wá lọ sá asọ́fà wal marwa èyí tó jẹ́ pé èèyàn ti parí pé èèyàn ṣe rúmúra nígbà tó bá tún wá di ọjọ́ kẹjọ tó jẹ́ inú oṣù kejìlá tó jẹ́ oṣù ojú ọ̀run táwa mùsùlùmí ń kà àtúnwá jẹ́ tó tún jẹ́ pé àwọn tó bá jẹ́ pé àwọn jẹ́ ẹni tó ṣe tàmọ́ tóun àwọn tí wọn tún wá gbé yẹ̀rọ ọ̀hún padà ẹ bá fẹ́ ṣe ájì náà gbaná náà olóòtú gbé yẹ̀rọ ọ̀hún. tẹ́pẹ́ láti bẹ̀ wọ́n máa lọ sí mina tí ó fi di àárọ̀ ọjọ́ kejì wọ́n wà ní Mínà wọ́n kú bẹ́ẹ̀ ní ọjọ́ kejì wọ́n bọ̀ sí námírọ̀ wọ́n kú ní námírọ̀ nígbà tí wọ́n bá nígbà tí òòrùn bá ti yẹ ni wọ́n kú ní námírọ̀ wọ́n bọ̀ sí àràfà wọ́n dé àràfà pé wọ́n bá wọn sọ̀rọ̀ ọlọ́run ọba ń bẹ̀ ẹnìkan bá wọn sọ̀rọ̀ ọlọ́run ọba ń bẹ̀ lẹ́yìn wá gbà náà wọ́n jẹ́ tó ṣe pé wọ́n kì í zúrì àti asúrì wọ́n kì í bọ̀ lẹ́yìn wá gbà náà wọ́n kú ní àràfà lẹ́yìn ìgbà tí àsìkò mọ́gírì bá ti wọlé tó ti wọ̀ wọ́n máa jẹ́ tó ṣe pé wọ́n máa lọ sí mùsùlùmí mùsùlùmí náà ni wọ́n sùn di ọjọ́ kejì nígbà tó bá di àárọ̀ ọjọ́ kejì wọ́n kí asùnbà ní àfẹ̀mọ́júmọ́ níbẹ̀ wọn ó tún á lọ sí mọ́ṣáláṣí àrọ́ọ̀nù mọ́ṣáláṣí tó wà bẹ títí tílẹ̀ òfin má dáadáa ṣùgbọ́n tí bá kúrò ń bẹ́ẹ̀ wọ́n wà jẹ́ tó ṣe pé wọ́n máa lọ wọ́n débi tá pè ní wáàdì mọ́ àṣẹl wọ́n yàrá ń so wọ́n padà so wọ́n lẹ ní àsìkò duha lásìkò yálẹ̀ta lẹ́yìn ìgbà tí wọ́n bá lẹ òkú tán wọ́n wá láti wá jẹ́ ẹni tó ṣe yí pé wọ́n á wá láti wá pa ẹran àti láti wá fa orí wọn gẹ́gẹ́ bí a ti ṣàlàyé fún wa lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe eléyìí tán òun náà ní pé ọwọ́ kù tàwáfùlì ìfádọ̀ ẹ̀kọ́ náà fi jẹ́ ọ̀ranyàn sọ̀rọ̀ bá bá ṣe tàwáfùlì ìfádọ̀ tán. So, ó tún wá kú tàwáfù lè wà dáa tàwáfù tí wọ́n fi dágbére fún ilé ọlọ́run sọ eléyìí náà ni nǹkan tí oko jújù yóò tún máa ṣẹlẹ̀ ní ọjọ́ kejì ọjọ́ dájúkú tẹ́fẹ́ a gbọ́dọ̀ tún sun oorun ní Mínà àwọn kan sun ọjọ́ méjì àwọn tó bá gbé wọn wọn bá tún lágbára jù bẹ́ẹ̀ lọ wọn sun ọjọ́ mẹ́ta láti lè lẹ́kùn ọjọ́ méjì lẹ́yìn alákọ̀ọ́kọ́ tó wọ́n ti lẹ̀ àbí kó tún lẹ́kọ̀ọ́ ọjọ́ mẹ́ta lẹ́yìn alákọ̀ọ́kọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n bá ṣe táwa fúnlẹ̀ ìfáàdà tán so kó sì sátáwa fúnlẹ̀ wọn dá o ti dágbére fún ilé ọlọ́run yẹn gbogbo yìí la ṣàlàyé lẹ́yìn ọkọ̀ kan fún wa lánàá tó a kọ́ra mú wa kékeré fún wa níṣẹ́ áàjì ti rí yẹn sọlá bá wa ń ṣàlàyé fún wa nínú àyà yìí ọlọ́run ni yẹ́ṣẹ́ adùn manafi alahu ọlọ́ni láti jẹ́ pé kí lè bá wa ṣiṣẹ́ hajj òun náà la ní kí anabi ibrahim kéde làbí kò sọ̀rọ̀ ọba náà wò ó fáwọn èèyàn rẹ̀ kó ló dẹ̀ ṣe é àwọn èèyàn rẹ̀ náà wọ́n yẹ kúrò sùnmọ́. wọ́n yẹ kúrò sùnmọ́ lọ ẹ̀bí ayé mi máa lò máa. ọlọ́ni wọ́n yẹ kúrò sùnmọ́ lọ ìfi àyà mi máa lò máa. ọlọ́ni tá a ní káwọn òun náà ni wípé a fẹ́ kí wọ́n wá máa dárúkọ ọlọ́run ọba fi àyàmí màlúmáàt àwọn ọjọ́ wo ni ń pè àwọn náà ni ọjọ́ mẹ́wàá ọjọ́ tí wọ́n ń pè ní ni ọjọ́ mẹ́wàá tó wà nínú oṣù. zèlèdíjà oṣù kejìlá àwa tá a jẹ́ àwa mùsùlùmí òun ló ń pè ní àyàmù màlúmá léyìn pé ó ní ẹ̀rí tó jẹ́ wípé ó fìdí múlẹ̀ pé báwọn afá àtún sọ̀rọ̀ mi ṣùgbọ́n ọ̀rẹ́ lè gangan ló jẹ́ èyí tó yẹ pé ó fìdí múlẹ̀ pé ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́wàá yìí ọjọ́ tó tóbi níwájú ọlọ́run ọba tí ò sí èmi ti bẹ̀rẹ̀ ọlọ́run ọba ka ọjọ́ mẹ́wẹ̀ẹ́wá yìí ọlọ́run ọba kà sí torí pé òun gangan ni iṣẹ́ áàjì ọlágbára ń bẹ ẹgbẹ́ dọ́lọ́wọ́ bá ń sọ ni pé wọ́n yẹ kí kúrú sùmàlá àsọ̀fà fẹ́ wọn lálàájì wọ́n máa ṣe làbáìkà làwọn máa làbáìkà gbólóhùn yìí ni wọ́n máa sọ títítítítítí gbàdá bá ti bẹ̀rẹ̀ ìrọ́mù àwọn sọ tán bá délé ọlọ́run tán dé káàbà tán fẹ́ bẹ̀rẹ̀ tàwa fún ó dà kẹ́ làbáìkà wọn tí wọ́n ó fi ṣe gbogbo tí wọ́n fẹ́ ṣe tán tí wọ́n ó fi ṣe Safa àti Marwa àtàwọn dàkẹ́ làbáyíká wọn so lẹ́yìn rẹ̀ wọ́n tún máa ṣe làbáyíká tó bá di yọ́mù tẹ́lifíà ọjọ́ kẹjọ tí wọ́n fẹ́ gbé ìran ọmọ kí wọ́n fẹ́ lọ ṣe hajj wọ́n ó tún bẹ̀rẹ̀ sí ṣe làbáyíká yẹ́sùkúrú lọ yẹ́wà yẹ́sùkúrú sùmà lọ wọ́n á ń dá akọ ọlọ́run báwọn á jẹ́ pé ọlọ́run wọ́n tún lè máa sọ gbólóhùn míì náà pé Allahu Akbar nígbà tí wọ́n bá ń lọ sí Mínà yẹ dọ́lọ́wọ́ bá ń sọ bẹ́ẹ̀ nìyẹn pé àwọn ọjọ́ yìí tẹ́gbẹ́ ọjọ́ áàjì ni ta àgbọn àwọn ọjọ́ yìí a gbọ́dọ̀ máa rántí ọlọ́run ọba ń bẹ púpọ̀ kódà àwa tá a wà nínú ilé tó yẹ pé àwa náà ò ṣe áàjì ọjọ́ yìí ṣe pàtàkì fún wa ọjọ́ mẹ́wàá yìí àwọn alájí ti ń bá bọ̀ tí wọ́n náà ti ń ṣe làbáyíkà tí wọ́n ti ṣe wọlé láyéláyé lọ́wọ́ tí wọ́n gbólóhùn tó dá ti ń jáde lẹ́nu wọn àwa náà ta tún wá wà nílé àwọn ọjọ́ mẹ́wàá yóò ṣe pàtàkì gan-an ó ṣe pàtàkì gan so àwọn kan ò gbé à ọjọ́ mẹ́wàá ayọ̀ yẹ kéèyàn ó fi gba àwẹ̀ ni ṣùgbọ́n kò sí ẹ̀rí tó fìdí múlẹ̀ lórí àwẹ̀ nípa ọjọ́ mẹ́wàá yẹn ṣùgbọ́n èyí tó fìdí múlẹ̀ náà ni pé àwọn àáfàá sọ wípé ọjọ́ mẹ́wàá yìí òun lọ́jọ́ tó lóore jù nínú gbogbo ọjọ́ tá a máa ń lò nínú ọdún pátáyányán òun lọ́jọ́ tó lóore jù àwọn àáfàá sọ bẹ́ẹ̀ ìgbé ọjọ́ mẹ́wàá yìí o Ọlọ́run bá fi búra nígbà tó sọ yìí pé wàlfàjẹ wàlàyàlì àṣẹ wọ́n ní ọjọ́ mẹ́wàá yìí Ọlọ́run bá fi búra wípé òun fi àlfàjìrì òun fi búra àwọn afa tẹ́jú àwọn afọ́nitẹ́fsì wọ́n ní ọjọ́ mẹ́wàá yìí Ọlọ́run ọba ṣe kí ni òun ló fi búra ìtòlẹ́gbẹ́jọ́ yẹn jẹ́ ọjọ́ tó tóbi púpọ̀ níwájú Ọlọ́run ọjọ́ yìí àwa náà tá a wà nílé a gbọ́dọ̀ máa rántí ọlọ́run bá ń bẹ iṣẹ́ rere tá a bá ṣe ń bẹ iṣẹ́ rere tó lágbára pọ̀ ni so iṣẹ́ dáadáa tá a bá ṣe ń bẹ iṣẹ́ rere yẹn ó ní agbára gan àdìsí ta fẹ́ kà fún wa yìí láti mọ̀ pé iṣẹ́ rere náà àdìsí náà wà ní Bukhari òṣìṣẹ́ ọlọ́run ọba Ibn Abbas ló gbà àdìsí wà òṣìṣẹ́ ọlọ́ba wa ń sọ ń bẹ́ẹ̀ onímọ̀lẹ̀ amalu fi ayamin afdọ́lù mi ní àfi àmì òṣìṣẹ́ ọba ni kò ṣiṣẹ́ kankan téèyàn lè sínú àwọn ọjọ́ kankan tí ó wà á lọ́lá tó àwọn ọjọ́ yìí so ọjọ́ wo ni òṣìṣẹ́ ọba ń sọ ọjọ́ náà òun náà ni àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí òṣìṣẹ́ ọba ni èèyàn lè ṣiṣẹ́ kan nínú ọjọ́ kan tí wọ́n wà ní ah iṣẹ́ tó ṣe yìí o ó wá ní ọlá tó kéèyàn tó iṣẹ́ náà bá ṣe inú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí àyàbá ní kọ́ọ̀lù wala jihad fi sabilillah ya rasulullah wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run ọba ọ̀dà ń gbà náà ẹ bá wa jagun sójú ọ̀nà tọ́lọ́ ń kọ́ òṣìṣẹ́ ọlọ́run ní wala jihad fi sabilillah kódà kéèyàn jagun sójú ọ̀nà tọ́lọ́ ń ọba kò lè ní tí a bá fi lè ṣiṣẹ́ kan bẹ́ẹ̀ ó ju gbogbo iṣẹ́ lọ kìí ṣe pé àwọn pé o ti sọdá kọ ní ibi o ti sọdá kọ ní ibi sọdá kọ tele wa ilé lọ́wọ́ nǹkan náà sọ ẹni ìṣẹ̀lẹ̀ ba se, ṣe tó bá gbé sọ̀rọ̀ dáadáa jáde lẹ́nu yóò ju gbogbo ẹ̀ san ìṣẹ̀lẹ̀ iṣẹ́ irúṣẹ́ ìwo yóò ní ẹ̀ bá ṣe nínú ọjọ́ mi yóò jù lọ. ìṣòro máa sọ yìí àwọn ìṣòro bá wà ní àyàfi báyìí ìlà rọ́jòlù àyàfọkùnrin kan tó jẹ́ pé ọwọ́ ajáde sójú ọ̀nà tọ́lọ́wọ́n bá a ó mú owó jáde pẹ̀lẹ́mì rẹ̀ bẹ́ẹ̀ bá ti jáde wá ló bẹ̀rẹ̀ lọ jagun sóyún ọ̀tọ̀lọ́run bá ẹ̀ ó ti fẹ̀mí lẹ̀ ṣùgbọ́n àwọn bá fẹ̀mí lẹ̀ nígbà mi wọ́n rí owó tí wọ́n fi lọ nígbà mi àwọn kan ní wọ́n ṣẹ̀ wá sponsor wọn tí wọ́n ṣẹ̀ fún wọn ní owó tí wọ́n fi lọ irú ẹni ẹ ló fowó lẹ̀ ó tún wá fẹ̀mí lẹ̀ gbàdọ́ wa lọ yẹn owó rẹ̀ tó gbé dání owó tó fi lẹ̀ ni pé ó ra ẹṣin ó ra nǹkan ẹja <laughs> ọ̀ra ẹ̀sìn ọ̀ra nǹkan ẹ̀jẹ̀ ọ̀fẹ́ mi ẹ̀lẹ̀ ogun yẹn wà lọ bẹ̀ wà lọ jà tó kó gún ṣe pàtàkì ńgbà náà nínú ẹ̀sìn ẹ̀sìn tí ìjọba bá àwọn ọ̀tọ̀ ọlọ́run kò fẹ́ kí ẹ̀sìn ọlọ́run ó lọ òkè wọ́n sì gbógun tẹ̀sán ọlọ́run wọ́n sì máa mùsùlùmí jà dọ́nà bá lè ṣe náà ni pé ẹ̀yin náà bá wọn jà náà ni ọ̀dọ́wọ́ náà fẹ́ dasí fún un pé jẹ́ ẹ bá wọn jà ni pẹ̀lú pé ikú ọlọ́run ọba ló wà pé kí àwọn mùsùlùmí ọjà tó látara bẹ́ẹ̀ yóò wá lọ sógun yẹn gbogbo tó wá fi tó kó lọ yẹ ẹṣin rẹ̀ ibẹ̀ ló kù sí ìdá rẹ̀ tó mú lọ́bẹ̀ ibẹ̀ ni ọ̀tà sí gbogbo nǹkan tó kó lọ́bẹ̀ ibẹ̀ ni ọ̀tà sí òun gẹ́gẹ́ ló tún wá tà síbẹ̀ so irú ẹni tó lé nírú ẹ̀sán ìṣẹ̀lẹ̀ yẹn bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́rin wọ̀nyẹn yẹn pẹ̀lú àdìsí wa a rí i pé tábà wà ní sinmi a rí i pé ìdọ́jẹ́ yìí pé a máa bẹ ọjọ́ yìí ọjọ́ tó tóbi yìí. tẹ̀pẹ́ ọjọ́ náà lára àwọn ọjọ́ ìlọ́jọ́ àràfà ló bọ́ sí ọjọ́ kẹsàn-án lọ́jọ́ àràfà jẹ́ nínú ọjọ́ yìí ọjọ́ kẹwàá òun wá ní ọjọ́ tá a máa pa ẹran tá a ń ẹran so náà làwọn tán wà ní náà ń pa ẹran iná làwọn ta wà nílé iná làwọn náà ń pa ẹran pé ẹ máa rántí ọlọ́run títí lágbàlá ti bẹ̀rẹ̀ àjọ ìbàdàn àwọn ọmọ tí máa ṣe làbáyíká àwọn ẹ̀dọ́ bá ti wá di wípé ó wá di wípé a ti wá mú ọjọ́ kejìlá àwọn náà ti wá bẹ̀rẹ̀ sí olórí nìyẹn ló jẹ́ pé inú àdìsí afẹ́ kà fún wa yìí òṣìṣẹ́ ọlọ́run ọba tí wọ́n á sọ ń bẹ̀ pé àwọn gbólóhùn ta àwọn tọ́lọ̀ tọ́lọ̀ tó fẹ́ ká tún máa ṣe ní fa akisi rúfin iná ìṣòro ma ẹsẹ lọ́pọ̀lọpọ̀ nbẹ mina tani watakbir watahmid ẹsẹ gbọ́dọ̀ la ilaha illallah ẹ máa ṣe lọ́pọ̀lọpọ̀ nbẹ ẹ máa ṣe gbọ́dọ̀ Allahu akbar ẹ máa ṣe gbólóhùn alihamdulilayi lọpọlọ àwọn òní máa ṣe la báyìí kàdá máa ṣe lọ́wọ́ yẹn gbólóhùn táwọn máa ṣe ni láìla ìlọ́mọ gbólóhùn táwọn máa ṣe ni gbólóhùn Allahu akbar àwọn ṣe gbọ́dọ̀ alihamudulilayi táwọn ṣe ìyẹn ní sọ̀rọ̀ wọn bá tọ́ wa sọ́nà pé káwọn máa ṣe. àwọn sọ̀hábà wa ni wọn ò ní gbọ́rọ̀ òjíṣẹ́ ọlọ́run láyé àbí kí wọ́n fẹ́ mú lò wọn ò tiraka ni pé bóòlù àwọn ti fẹ́ mú lò lóbi jẹ́ pé Ibn Umar ọlọ́run fún bayọ́nù sí wà Abu Hurairah àti Abu Hurairah àwọn méjèèjì kánà yàkùrọ̀jà ìlàsù fi àyàmì àṣù àwọn wà á dìde ńlẹ̀ ọjà wọn lọ nú ọjà tó gbé wọn kọ́ àwọn ìlú àlọ́jà wọ́n yìí fẹ́ rántí ọlọ́run gbàdúrà bá ti gbé kàkà yìí so pẹ̀lú kabira wọ́n máa ṣe Allahu akbar Allahu akbar la ilaha illallah wọ́n máa ṣe wọ́n máa sọ pé alhamdulillah wọ́n máa sọ wọ́n náà wọn láti lè máa ráwọn àìsàn bẹ́ẹ̀ lọ́jà lè ti ní káwọn náà máa ṣàlá àwọn náà máa ṣàlá wa parí bàtà bàtà ṣe láti lè fi ràn wọn létí ṣọlá a jẹ mùsùlùmí tá a ti gbé tá a ti rẹ lè sídá àti pé ọjọ́ kan jẹ́ ọjọ́ méjìlá kan tó bẹ tó wà tẹ́gbẹ́ agbọ́dọ̀ sí gbólóhùn yìí tá a lè máa ṣe fáwọn èèyàn kí a máa fi rán wọn létí tẹ́gbẹ́ àti ìṣẹ̀lẹ̀ yìí so látara bẹ́ẹ̀ nítorí sọ lọ́wọ́ bá pè wọ́n alákèsí nípa ọjọ́ ìmì yìí àwọn náà àtàwọn táwájọ jẹ́ tí ọjọ́ ìbá ti bẹ̀rẹ̀ àtàwọn tó wà mọ́kà àtàwọn méjèèjì tá a wà nílé àtijọ́ parapọ̀ lẹ́ẹ̀díjọ́ ṣàfọ̀mọ́ fún ọlọ́run lóbi jẹ́ pé ẹni tí ó bá pa ẹran léyà àdìsọ̀hìn ni pé ẹtí ọ̀pọ̀ ẹran léyà òun tiẹ̀ nígbà tó sùn yìí tí a bá ti rí pé oṣù kejìlá ó ti lé báyìí irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ti parun rẹ̀ gbọ́dọ̀ oṣù kejìlá ó lè tóṣù kejìlá yẹn bá ti lé tó akọ́ fẹ́ pẹran léyà ńlẹ̀ kò gbọ́dọ̀ tún lọ gẹrun mọ́ ó ní àyè ń gẹrun ọdún ò lè gẹrun léyìn ó nígbà tó bá tó pẹran léyà kò tó gẹrun ò ní gẹrun kò lè gé kaná wọ̀rọ̀ gé kaná ọwọ́dọ̀ pam kankan láàrẹ̀ ìtọ́ ẹ kó di ìwọ̀ fáwọn tán jẹ́ àwọn kíni o àwọn aláàjì gbà tán wà nínú ìrọ́m ọdún ti ṣẹlẹ̀ sí ẹ lóye ni o tó náà wà nílé tó náà fẹ́ pẹran àbídọ́wà ní pẹran lóko bàbá ní ẹ̀kọ́ fẹ́ pẹran báwo kò má ti lò ó nínú aláyẹ̀ fún ọ pẹran kó lọ́kọ̀ fi lọ́kọ̀ sí bàánà ọ̀nà wa dàbí àwọn tó wà ní kíni o tó wà ní hajj ṣùgbọ́n àwọn afá wa tún wá sọ yìí pé ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá kí la fẹ́ ṣe sí àwọn ọjọ́ yìí ní ọjọ́ mẹ́wàá mi náà tún bẹ tọ́lọ́ ọba tún sọ yìí pé ọjọ́ mi náà tún tóbi gan ìbọjọ́ mẹ́wàá ó tún wà níparí Ramadan tọ́lá ń dẹ̀sẹ̀ pé ọjọ́ mẹ́wàá tó wà níparí Ramadan yìí ọlọ́run fi Laylatul Qadr ọlọ́run bá fi síbẹ̀ so ọjọ́ mẹ́wàá tó parí Ramadan kí la bẹ́ ṣe sẹ́yìn òun náà kọ́ tọ̀rẹ́ pé ní aṣọ́lẹ̀ àwákì nínú Ramadan àwọn ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn nínú Ramadan òṣìṣẹ́ ọ̀rọ̀ ọba gangan fún ara rẹ̀ báyìí ahya alayla wa shadda almiza òṣìṣẹ́ ọ̀rọ̀ ọba yóò mọ̀ pé ah, iṣẹ́ ti délẹ̀ láàyè o gbogbo ìgbésí ayé rẹ̀ lọ́jọ́ mẹ́wàá yẹn kì í tún jẹ́ni tí wàá máa ṣe nǹkan kan mọ́ ju ìbádà lọ yọ wà á jẹ tí ó wà ní masalasi kò ní jáde lọ kankan mọ́ masalasi náà wà gbogbo ìgbésí ayé àdúgbò sálàm tó fi ṣe tó lò lọ́wọ́lọ́wọ́ bá ti ní kí àwẹ̀ ọbẹ̀ rẹ̀ ló jẹ́ pé gbogbo ọjọ́ mẹ́wàá tí máa parí rọ̀mọ̀dán pátáyáyá òṣìṣẹ́ ọlọ́run bá máa wà ní masalasi ṣùgbọ́n kí èsì pé wá jìnnà fáwọn náà pé aa a ìwé tí wọ́n máa wà ní masalasi ìtìkáfù yìí o àwọn afáàní ó ṣàlàyé ẹ̀sìn fún wa kaba ìdíkà àyẹ̀bọ̀rọ̀ má lọ́lọ́ dúró ọwọ́ àṣọ ìtẹ́ ọlọ́run bọ̀ sọ dídán dán ọ̀sọ̀ dán fáwọn èèyàn òṣìṣẹ́ ọlọ́run ọba a máa ṣe ìgbà tó wá di táàbù pé kí èmi ṣe dandan nìyẹn ìgbà tó wá di ọdún tó gbẹ̀yìn dánilẹ́sà sálàmù o ó kú olórílẹ̀ ayé tó di ọdún tó gbẹ̀yìn dánilẹ́sà kú ní orílẹ̀ iti ìtìkáàfù ó fẹ́ ṣe ìtìkáàfù kẹgbẹ́ kọ̀ fẹ́ ṣe ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn ìyàwó rẹ̀ àwọn náà fẹ́ bá ṣe ìtìkà àwọn tó jẹ́ àwọn ìyàwó rẹ̀ àwọn náà fẹ́ ṣe Aisha ni ẹ̀yọ̀dá fún mi èmi náà fẹ́ ṣe ìtìkà ẹ̀ afṣọ́ mẹ́fà tún wá èmi náà àlẹ́ mi lọ́wọ́ di pé àwọn èèyàn yìí owú ni wọ́n fẹ́ fi kíní yìí ṣe pé wọn ò ṣe ìtìkà fún torí Ọlọ́run mọ́ torí ìgbè pé àwọn ìkú àwọn àwọn ànulé báwọn yìí mẹsìn bẹ so ọdọ àwọn àgbẹ owó àlejò bẹ kí ibà kò bẹ kí bàdá àwọn ó bàjẹ́ tó gbé déyà máa fi owó lọ ṣe bàdá pé ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ owó náà ni ọ̀sán lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run kò ní lẹ́sàn àfihàn wájú ọlọ́run kọ́ wá gbọ́ pé ọ̀dà ní kò wọ́n ṣe tìka fún ọdún lọ́wọ́ kọ́ wá ṣe tìka fún yẹn nínú Ramadan bàtà wa tọ́ ọdún adínú oṣù ṣàwọn so òṣìṣẹ́ ọlọ́run ọba ó wá ṣe tí káàfù mẹ́wàá ní padà nínú kíni o nínú sòṣàwà sòṣàwà bá òkè ìkan nínú àwọn ìtìkáfà fẹ́ ṣe làwọn ìyàwó rẹ̀ jowú lórí ẹ̀ sọ́rí ó wá ṣe tìkáàfù yẹn padà nù ṣàwà kò sí nínú kíni o kò sí nínú Ramadan omi pé kò sí gbà tá a lè ṣe tìka bẹ́ẹ̀ tìka bá mi ṣe gbẹ̀yìn ayé rẹ̀ twenty days ló fi ṣe èmi tó wà bá fẹ́ ṣe gbẹ̀yìn ayé yóò jẹ́ kó tún yàtọ̀ twenty days ló fi ṣe ààwẹ̀ di mọ́kànlélẹ́mẹ́wàá ló ti wọnú kíni o ló ti bọ́ sínú ìtìká ó lè sí twenty days so ṣùgbọ́n ètí ètí mo kọ́ sàlàyé yẹn òun ṣẹlẹ̀ láàrin ìtìká àfihàn sàlà kò ṣe nínú kíni o kò ṣe ní inú Ramadan wà lọ sí nínú ṣàwà ṣùgbọ́n sígbà tí o lè ṣe ìtìká èèyàn kàn ṣe lè ní fọ́lọ́ ni pé mo fẹ́ wà ní mọ́ṣáláṣí kò bá yẹ wákàtí kan kò bá yẹ ọjọ́ kan kò bá yẹ ọjọ́ méjì so ló bá ti rọrùn lọ́rùn sí i ṣùgbọ́n tàbí abẹ́ àfa òbí ọjọ́ mẹ́wàá tó wá gbẹ̀yìn nínú Ramadan ọjọ́ yìí náà ọjọ́ tó tóbi ní níwájú ọlọ́run ó tún wá fi alẹ́ kan síbẹ̀ lẹ́yìn látọ̀lẹ̀ kọ́dù alẹ́ yẹn síbẹ̀ so àwọn afá wa bẹ̀rẹ̀ sí ní pé èwo lọ sí ju àwọn afá kan lọ pé ara o èyí tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí àyàmà àlùmáàt òun ló lọ́la jù àwọn kan ní ara ara ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan tó gbẹ̀yìn Ramadan lóṣù tó tóbi ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan òun ló lọ́la jù so kò sẹ́ni bẹ́ẹ̀ parí ìjà fún wọn ṣùgbọ́n àwọn tó ń jẹ́ àwọn afa kan àwọn tó ń tàwa sàtọ̀ sọ tàwa sàtú bẹ́ẹ̀nà àmúráyì àwọn wà láàrin méjì máa fa àti wọn se nìyẹn wọn wà tún ṣe steam out wọn ní ẹ rí i pé àwọn ọjọ́ tọ́lọ́mọba tó ń sọ ọlọ́mọba ń sọ ń bì nínú àdìsí ó dákọ̀ wípé àjà àjà àmùlòṣọ́ ọlọ́mọba pè fáwọn tá a wà nílé so àjà àmù ni ìdálẹ́gbẹ́ ni àjà àmù ni dé báyìí ọ̀sán lágbà tí funfun ti wà yìí ọ̀nà pé ní àjà ìgbé tàbá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Ramadan bàrà nàbí mọ́ ti ìgbàsílẹ̀ látòkọ́dé alẹ́ nílẹ̀ látòkọ́dé alẹ́ yẹn ló ṣe kókó jùlọ ṣe pàtàkì ọ̀sán la fi ń gbàwẹ̀ wọn ò gbọdọ̀ gbà ẹgbẹ́ afẹ́ kan pé wọn á méjèèjì gbogbo ọ̀sán ọjọ́ mẹ́wàá ní oṣù kejìlá olólórí ju gbogbo ọ̀sán tí ń bẹ láyé lọ gbogbo alẹ́ mẹ́wàá tó wà nínú kíni ọ̀dọ́ wà nínú ìgbẹ̀yìn Ramadan òun ló gbogbo alẹ́ tí ń láyé tó látara bẹ́ẹ̀ òṣìṣẹ́ ṣe ń bẹ̀ yóò máa jẹ́ tó lọ́la ju àwọn ṣẹ́ lọ. so látara bẹ́ẹ̀ báwa Fatima ṣàlàyé ẹ̀sìn fún wa ní kọ́lọ́ bá san wọ́n ní ẹ̀sìn dáadáa so ọlọ́run bá ń sọ̀rọ̀ fún wa ní pé wàá yẹ kúrò sùnmọ̀ lọ. wàá kúrò sùnmọ̀ lọ ayé mi máa lò máa. ọlọ́run ìdóhùn fi ṣe lẹ́yìn náà ni wípé àwa ọmọ ènìyàn ọlọ́run bá gbé ilé ìkalẹ̀ fún wa nítorí wípé kálíba ọgbẹ́ ilé ọlọ́run ọba kalẹ̀ fún wa ó gbé àwọn ọjọ́ ìkalẹ̀ fún wa ọlọ́run ọba ṣe ní nǹkan dábì máa rántí okọ̀ ọlọ́run ọba ní àwọn ọjọ́ tá a mọ̀ sí àjàmí màlúmọ́t àmọ̀ fi rántí ọlọ́run àwọn afọ àwọn ni inú àyà màlúmọ́t yìí àtún ní àwọn kẹta àpè aláwọ̀ ọjọ́ mẹ́ta tá à ń pè ní ayyamu tashrik àtọ́fún àpè alálàájì yóò dákẹ́ làbáyíká rẹ̀ nígbà tó bá ti débi pé ó fẹ́ lẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ bẹ̀ ni amàrántí ọlọ́run bá rẹ̀ kò sí kí ni yóò dákẹ́ rẹ̀ nígbà tó fẹ́ lẹ́kọ̀ọ́ kí ni alákọ̀ọ́kọ́ tó dẹ̀jẹ̀ yawmu nahar òun yóò dákẹ́ ó ti parí ọ̀rọ̀ làbáyíká làbáyíká ò sí mọ́ ní ẹ̀yìn ìgbà náà mọ́ kó máa ṣiṣẹ́ tó kù lọ́nu so ṣùgbọ́n àwa tá a wà nílé ní títí wa ìrántí ọlọ́run ọba tún gbọ́dọ̀ wà fún wa ní àyàmù tẹ̀sírìk yẹn ni àwọn ọjọ́ mẹ́ta kan tún wà lẹ́yìn ìgbà tá a bá ti pẹ̀rẹ̀ léyà tán ọjọ́ mẹ́ta tó tẹ̀lé lẹ́yìn ìran pè ní àyàmù tẹ̀sírìk lọ́rọ̀ àwọn apá kan pè ní àyàmù màdùdàt so àwọn kan máa ń sọ pé àyàmù màdùmọ́ ti ó yẹ ká mú náà mọ́ torí pé àwa tá a wà nílé náà a máa ṣe kíni o a máa tún máa rántí ọlọ́run ọba ń bẹ̀ lẹ́gbẹ́lọ́pọ̀lọpọ̀ bàbá wọn fà lọ́pẹ́ ká máa rántí ọlọ́run lẹ́yìn zu tabati kírun tán ẹgbẹ́ gbólóhùn tá a tún máa ń sọ ni máa ń yàtọ̀ nígbà náà so bàbá kíjú aṣọ gbólóhùn yẹn kì í ṣe ẹ̀yìn irun ni wọ́n dè mọ́ àwọn kan dè mẹ́yìn irun pé ẹ̀yìn irun kọ́ ni wọ́n dè mọ́ pé yàrá yàrá ṣe léyà tán ìjọ kejì léyà ọ̀dọ́ nìkan dá a máa sọ lẹ́yìn irun ẹ̀yìn irun kọ́ ni wọ́n dè mọ́ gbogbo àtàbà ti Joko láàrin ká sọ tàbá tuntun à ń bì kan ká sọ tàbá tuntun lọ ká máa sọ táwọn ọ̀gá ti wà lẹ́sibísì ká máa rí báà ń sọ nítorí pé gbogbo ọ̀rọ̀ yẹn láwọn sọ gbogbo ọ̀rọ̀ tó jẹ́ gbọ́dọ̀ la ilaha illallah alhamdulillahi Allahu akbar tó ti jẹ́ pé àyà màlúmá ti náà ṣe kí ni o ó wà bẹ́ẹ̀ ọlọ́wọ́ á ní ẹẹ nígbàtí wàlẹ̀ sukuru suma lọ àfi àyà mi ma lò máa ti. alama rọsakọ ọhún mi bani. alama rọsakọ ọhún mi bani mẹtẹlẹ ala. ọlọ́run ni sukuru suma lọ ẹ̀ dà ọba ala ni àkàwọn èèyàn kí wọ́n lè bá a dárúkọ ọlọ́run ọba àlámà rọ̀zákọ̀ ọ̀hún mi ń bà ala ibi tí àwọn alálàájì ó dákọ ọlọ́run àwa náà dákọ ọlọ́run aláàmárọ̀zákọ̀ hún mẹ́mbà yín mọ́tìlẹ̀ àná lórí nǹkan tá a provide fún wa a fún wa ní àwọn tá a provide fún wa minkin yo. nígbà yìí mọ́tìlẹ̀ àná gbogbo ẹran tí bá ti ń fi ẹsẹ̀ mẹ́rin rìn òun ni wọ́n ń pè al-an'am al-bahima ṣùgbọ́n ọlọ́run ọba ti sàwọn kan yẹn rí fáwọn mùsùlùmí òun ni ọlọ́run bá fẹ́ kí àwa mùsùlùmí ká máa jẹ́ níta máa lò tá a pa àwọn tó wà ní hajj òun náà lọ́lọ́run bá fẹ́ kí wọ́n pa ìkànnú àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin lọ́lọ́run bá fẹ́ kí wọ́n pa so ràkúnmí jẹ́ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni màálù lọ́jọ́ kí wọ́n bá wa ka nínú sọ́tò àná one hundred and forty three so sọ́tọ̀ ní seven one hundred and forty three àwọn nǹkan yìí ọlọ́run bá ti ṣàlàyé wọn síbẹ̀ fún wa ràkúnmí wà ń bẹ̀ màálù wà ń bẹ̀ àtúnwá ní àwọn tó dàbí àgbò táwọn máa sọ pé àgbò táwọn máa sọ bẹ́ẹ̀ àti àwọn tó ṣe pé wọ́n tún wá jẹ́ ewúrẹ́ sọ ọlọ́run ọba ó ti dá wọn síbẹ̀ fún wa pé òun làwọn tá a jẹ́ mùsùlùmí òun ni àwọ̀ wa máa jẹ́ nǹkan bẹ́ẹ̀ pé a máa pa òun lá máa lò fẹ́ pé òun náà ni a fi máa jẹ́ tó ti pé a máa fi ṣe ìjọsìn fún ọlọ́run ọba so ọlọ́run ọba àbí ọ̀dọ̀ pé àyà yẹn àpẹ́ mùsùlùmí sí ká àyà yẹn nọ one hundred and seventy three àbí one hundred one hundred and seventy three so it's not one forty three now. 143. forty three. ثمانية أزواج من الضأن اثنين ومن المعز اثنين كل آن ذكرين حرض ما من الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين نبئوني بعلم إن كنتم صادقين نعم، نعم. ومن الإبل اثنين ومن البقر اثنين كل هذا كرين حرم عمل الأنثيين أما اشتملت عليه أرحام الأنثيين إذ وصاكم الله بهذا فمن أظلم ممن افترى على الله كذبا ليدل الناس بغير علم إن الله لا يهدي القوم الظالمين náà etí àfẹ́ ló ń bẹ́ẹ̀ àwọn tó ń jẹ́ àwọn kùfàr àwọn kẹfìrí wọ́n lè ní nǹkan báyìí àwọn gbọ́dọ̀ jẹ́ ń ta wọn ìyẹn ló fa sáà lọ́nà bá fi ń ṣàlàyé pé èṣù ní í ṣe lè lọ́sọ̀ fún wọn ọlọ́run ní samaniyata azwajin ọlọ́run ní àwọn nǹkan tí ẹ̀yin mùsùlùmí tí a máa lò tá a máa jẹ́ pé àwọn ẹran tá a máa fi ṣèjọ́sìn fọlọ́run sọ̀rọ̀ tó jẹ́ pé ọlọ́run ọba ló sọ di ẹ̀tọ́ fáwa tá a sì tún jẹ́ ń bẹ́ mẹ́jọ òun náà ni wọ́n so wọ́n dẹ̀ jẹ́ mẹ́jọ ní wọ́n jẹ́ ní táìpù àzọ́wájì jẹ́ type mẹ́jọ ni wọ́n náà. nínú dọ́ọ̀nì sílẹ̀ yìí. ọlọ́run ní àgbò ní dọ́ọ̀nì àtàgùtàn ọwọ́ tẹ́bàtì wàá pa wọ́n pọ̀ wọ́n máa jẹ́ dọ́ọ̀nì ọlọ́ni ìsìnáìnì níbẹ̀ níbẹ̀ àtakọ wọn àtabo wọn lọ́ba fẹ́ sọ ibi àtakọ àtakọ àwọn tí wọ́n jẹ́ nǹkan tá a mọ̀ sí àgùn tá a tún mọ̀ sí kan sí àgùn tán so àmì ìgbìmọ̀ papọ̀ tó ń jẹ́ dọ́ánì ọlọ́ni ìsìnẹ́ẹ̀lì ní bẹ̀ lẹ́yìn rẹ̀ atakọ atabo ọlẹ́tọ̀ fún wa náà. wọ́n mi láyé máa ṣèṣe láyé. àwọn ewúrẹ́ ewúrẹ́ táwa ń sin ní ìtura tàbí àwọn mi náà tún ní ewúrẹ́ kálukú yàtọ̀ síra wọn báńkò náà ti yàtọ̀ síra wọn nílùú kọ̀ọ̀kan ọlọ́ni àwọn tó ń jẹ́ àwọn ewúrẹ́ náà ọlọ́ni àwọn náà ní akọ wọn ní abo a ní òbúkọ a sì ní abo ẹran nineteen is nine náà. Kùnìlá dàgbàrọ̀ ni àlọ́mà mi ò sẹ́yìn. Ọlọ́run kan sọ fáwọn kèfèrí bẹ́ẹ̀ ni pé ẹ sọ fún mi àkúlì wa ànábì sọ fún wa káwọn kèfèrí ọdọ́ lóhùn ṣé ìtọ́lọ́run bá sọ di ìwọ ni ṣé akọ méjèèjì lọ́lọ́ ni wọ́n mọ̀ jẹni ni àbí abo méjèèjì náà. Àmọ́ ṣe tàbálà tààlẹ̀ yìí ọ̀hán mọ̀lẹ́ ọ̀hún ṣẹ́yìn àbí tí ẹran bá lóyún àwa mùsùlùmí á pa ẹran wọn ní bí ọmọ pẹ ẹran tó bá lóyún ọlọ́wọ́ bọ̀ káànù rẹ̀ débẹ̀ wọn tọ́ba kẹ́ ọmọ pé ó lóyún ọ̀nà kí wọ́n pa tẹ́bá dẹ̀ ti pa yẹn zakatu lè ummi zakatu lè walad dídú tá a ti dú ìyá wọn àti dú ọmọ náà so ó ti di pé wọ́n kàn máa dáná lọ fún máa ṣe oúnjẹ lọ ni ayọ̀ sì máa jẹ ọ̀nà pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ inú rẹ̀ wọ́n ìṣẹ̀tàn ayọ̀ lọ́tọ̀ àbí wọ́n ìṣẹ̀ máa dùn so ọ̀nà ọlọ́ni ṣé nǹkan tí àpò tí ń gbé ọmọ dá nínú àwọn obìnrin méjèèjì tá a sọ yẹn tó jẹ́ ti àgùntàn àtàbò ẹran ṣé tó bá wà ń bẹ́ẹ̀ ṣé lọ́lọ́wọ́ bá lẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ ni lọ́lọ́wọ́ ni ẹ má jẹ náà. nàbẹ̀wò ni bí mi nìkan sọ̀dìkì. ọlọ́ni na bìwú ni bi ilmi nǹkan tó sọ̀dìkì ọlọ́ni ẹ fún mi wà níbi sọ fún mi pé ẹ sọ fún mi ẹ fún mi ní ìrò tẹ́ ẹ bá jẹ́ olódodo táàbù máa fi kúra ní gbogbo nǹkan ló kó sínú tán yẹn ẹ̀yin náà ọ̀dọ́ náà tó ń dá sí bí nìsín ìta jẹ ìta mọ̀ náà. ọlọ́ni látara ràkúnmí náà ọlọ́run bá ní ẹ̀ẹ́rì akọ ràkúnmí ẹ̀ẹ́tùrí abo ràkúnmí méjèèjì ọlọ́ni àsọdẹ̀tọ̀ nìkan máa jẹ́ ọlọ́ni màálù náà ọlọ́ni méjèèjì náà ọlọ́ni àjẹmẹsẹ̀ yìí pé àtakọ́ màálù àtàbò màálù ọlọ́ni asọ́ni ẹ̀tọ́ fún akamọ̀ jẹ́ ṣùgbọ́n bàbá lásìkò sọ àyà yẹn nìyẹn kálíba àárí ẹ̀rín rẹ̀ lóbi jẹ́ pé ọlọ́run ọba tá a bá fẹ́ sọ pé a fẹ́ jọ́sìn fọlọ́run ìkànnà àwọn nǹkan mẹ́jẹ̀ẹ̀jọ yìí òun làá fi ń jọ́sìn fọlọ́run so ìkan náà àwọn kan méjì ẹjọ ìlàfíjọ tí wọn wá wà mọ́kà ìtàwọn afa sọ náà ni pé èyí tó tóbi jù náà àwọn nǹkan yìí náà ni ràkúnmí ràkúnmí ló tóbi jù so ẹ bá pa ràkúnmí ó tóbi so látara bẹ́ẹ̀ ẹni tó pa ràkúnmí ó pa nǹkan tó tóbi fọlọ́hún ọlọ́ba máa ń láìkè ẹ̀kọ́ àbọ̀ akáwọn ayé àwọn ajú tó sọ nípa ràkúnmí fún wa ní sọ́tò ajìta wà ní tọ́lọ́ba tó dáhùn yọ lọ́tọ̀ tó tún wá sàlàyé rẹ̀ ṣùgbọ́n bí yẹn bá pa kankan náà mẹ́rin kò sí ti ọlọ́run bọ̀ nígbà ní ọwọ́ yẹn àbọ̀ sàlàyé ayà yẹn níwájú ọlọ́run wa ní ẹ wà á máa dákọ ọlọ́run ẹ̀yin tẹ́ ẹ wà ní maka àtẹ̀yin tẹ́ ẹ wà nílé ẹ máa dákọ ọlọ́run àlàámá rọ̀jákọ̀ òun mi bá ní mọ́tìlá ní àmì. àwọn anítúmọ̀ bá yí ní àmì yẹn sí gbogbo ẹran pátá yẹn tó lẹ́sẹ̀ mẹ́rin ìtàlọ́ka mẹ́jẹ̀ẹ̀jọ yẹn ni ọlọ́ọ̀rì fáàbà so gbogbo ẹran mẹ́jẹ̀ẹ̀jọ tá a dárúkọ yìí tá a bá ti fẹ́ pa wọ́n á ní láti dákọ̀ ọlọ́run gbólóhùn tá a sọ nígbà tá a bá fẹ́ pa wọ́n òun náà ni pé bisimilayi allahu akbar allahumma minka wa ilayk a bá pa ẹran a dojú ẹran wa a dàkọ kíbla nìyẹn ọ̀tá mùsùlùmí afẹ́ pa ẹran ọmọ dá bẹ́ẹ̀ wọ́n pe ẹran wọn tá a fẹ́ pa kíbla ní kásìkínú kàdùjú ẹ̀ ọlọ́run tún pín ẹran lé so a tún wá jẹ́ lọ́sẹ̀ pé a sọ gbólóhùn bisimilayi allahu akbar alahuma minka wa ilayka wọ́n ọlọ́run ẹran yìí ọ̀dọ̀ rẹ ló ti wá ọ̀dọ̀ rẹ náà ni tún padà sí a sọ so gbólóhùn yìí òun ni wọ́n fẹ́ ká sọ nígbà a bá fẹ́ ṣe kí ni o tá a fẹ́ pa ẹran ẹ̀fọn bàtà bá pa tán ẹni ká sọ pé àwọn mọ̀tà kọ́ bá mi ọlọ́run gbà lọ́wọ́ báyìí bá fẹ́ pa ẹran léyà èyàn á máa dá akọ pé eléyìí ẹran léyà tẹ̀ ń yìí o ti lágbájá ni o tèmi ni o ti lágbájá ni o èyàn á máa dá akọ ẹ̀sìn so nígbà tá a fẹ́ pa ẹran so ká pa ẹran nínú Islam pípa yẹn òun náà sọ ní ẹran òfin ní di òkú bètè ẹran nítorí wọn bá ti ní ká pa àwọn ẹran yìí tá a ti lè dú wọn lọ́rùn láti pa wọn ẹran yẹn ó máa di nǹkan tẹ́ àwa mùsùlùmí ò lè jẹ ṣùgbọ́n á pa wọn pẹ̀lú kọlọ́n so ká pa wọn pẹ̀lú kọlọ́n ni ó fi máa di ẹ̀tọ́ fún wa láti lè ṣe kíni o láti lè jẹ ọlọ́run sọ pé ẹ máa dá kọ ọlọ́run ọba sí àwọn ẹran tẹ́ bá fẹ́ pa náà. فكلوا منها وأطعموا البائس الفقير. ọlọ́run ni wá kùlú mi ní a ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí tẹ́ bá wá pa ẹran yẹn kalẹ̀ ọlọ́run ẹ̀jẹ̀ nínú rẹ̀ àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run pé ká jẹ nínú ẹran pẹ̀gbẹ́ àwọn ọ̀ṣẹbọ àwọn máa ń pa ẹran ẹ̀dùn àwọn ọ̀ṣẹbọ tí wọ́n bá pa ẹran wọ́n èé jẹ nínú ẹran tí wọ́n bá pa ẹ̀dùn àwọn ọ̀ṣẹbọ wọ́n làwọn bóòsà ni wọ́n wàá jùlẹ̀ bóòsà so ọ̀ṣẹbọ yẹn jẹ nínú ẹran tí wọ́n bá pa wọ́n á ní wọ́n lọ sí i tó yẹ kégbà mi wà bí wọn bẹ wọn gbé nǹkan tó da àwọn gbé lọ sórí ta àwọn ẹni tó bá máa jẹ àwọn kan kò gbowó bẹ ní àwọn kò ní ọkùnrin nínú so àwọn mùsùlùmí á yàtọ̀ sí àwọn tí yìí ṣe mùsùlùmí so ẹ bá ṣe sàárà tó ló fẹ́ ṣe sàárà tó wá ní sàárà ìwọ ni kó wọn máa jẹ ń bẹ <laughs> sàárà eléyìí tó jẹ ń bẹ o eléyìí sàárà ni tọ́lọ́wọ́ àwọn ata jẹ mùsùlùmí ni wọ́n sọ̀rọ̀ ah, amúlù yìí ṣe dandan tí bàbá wa jẹ nínú ẹran ìkọ́ni ìsìn lórí ẹlẹ́mi ọ̀rá yè <laughs> láti jẹ nínú ẹran àwọn afẹ́ akẹ́gbà ìgbé dandan ló gbọ́dọ̀ jẹ ńbẹ tí ọba ti jẹ ńbẹ yóò máa jẹ lẹ́sẹ̀ so ọba jẹ ẹran tọpa ní mẹ́ka ni o kó jẹ nínú ẹran rẹ kó jẹ ńbẹ ṣùgbọ́n ẹran tí wọ́n pa ní mẹ́ka téèyàn ó jẹ níbẹ̀ ọdún wa pèsè ọdún méjì ẹ̀rọ kọ́ ọ̀gá ẹran tó ń pa mẹ́ka tọ́ ọ̀pá lẹ́lẹ́ ẹran tó ọ̀pá tàtọ́ wọ̀ án àtọ́mọ́ nígbà tá à ń sàlàyé mọ́kà fún wa wípé ẹni tó bá lọ gbé tó ṣe pé tàmọ́ tù ló ṣe àbí kìrọ́ọ̀nù ló ṣe ó ti dáràn pé kó pa ẹran ẹran eléyìn asọmọ fún wa pé ọ̀nà tẹ́yàn máa ń ọ̀nà tẹ́yàn máa ń gbà pẹran ní mọ́kà mo sọ fún wa lánàá nípa rí tẹ̀síìn pé ọ̀nà márùn-ún ọ̀nà kan péré òun náà lèyàn ti lè jẹ́ pé èèyàn pa ẹran ẹ̀ tẹ́yàn jẹnu ẹ̀ ìyókù ò lè jẹ́ mẹ́ tó bá pa ẹran

mo sọ fún wa lánàá pé èèyàn máa dáná oríṣiríṣi àwọn àtàlẹ dánimọ́kà àti kàwé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tí yàrá bá dáná yẹn yẹn ní pé ní dámúlì kàfàrà tí yàrá bá tún lọ pa ẹran ní mọ́kà èèyàn máa pa ẹran tó bá irú ẹran tó bá ṣe déédéé rẹ̀ èèyàn máa pa jì tí yàrá bá yẹn tún ṣèlérí igbe tí bá dé mọ́kà máa pa ẹran ìlérí tó ṣe yóò ṣe kí ni o yóò múṣẹ níbẹ̀ sọ̀rọ̀ abẹ́ múlẹ̀rí yẹn ṣe ẹran tó pa tóbi múlẹ̀rí yẹn ṣe kò ní jẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ olóòfẹ́ pa ni ìjọba wọn jẹ́ mi so àti ẹran tá a pa nítorí kìrọ́ọ̀nù àti tàmátò mẹ́rin tá a bá pa nítorí pé a fẹ́ ṣe ni a fẹ́ pa ẹran yẹn fọlọ́n kẹ́ bá ṣàlàyé fún wa pé òṣìṣẹ́ ọlọ́run ọba ẹran tó ṣiṣẹ́ ọlọ́run ọba pa nígbà tó wá ṣe hajj a fún wa lánàá ẹran tó ṣiṣẹ́ ọlọ́run ọba pa ẹran one hundred ràkúnmí ni wọn tó ṣiṣẹ́ ọlọ́run ọba kú ní àwọn ẹ̀ka one ràkúnmí one hundred nísìnyí nítorí ṣe déédéé ó tún máa four million torí pé one hundred yẹn ni pé téèyàn bá pààyàn tó bá pààyàn ọlọ́mọdé á pààyàn so <laughs> téèyàn bá pààyàn yóò sanwó ẹ̀mí rẹ̀ tó bá fẹ́ sanwó ẹ̀mí rẹ̀ Rakumi one hundred ni a fi máa sanwó ẹ̀mí yẹn nínú Islam ẹ̀rọ bá pààyàn bàdàbàdà sí ní sinmi báyìí ó ti kọjá three point five million nísìnyí ó ti súnmọ́ four million so four million ní nǹkan tó súnmọ́ tàbí so ìdàkùn tó dúró àwọn lọ so ìdàkùn náà lẹ́bi pa tálẹ́bi tálẹ́bi pa tó fi pa ẹran nígbà tí ó fi wá ṣe hajj sí four million tàbí lọ mọ́ká ní tó fún fẹ́ẹ́ fi four million pẹ́ràn àti àlè ṣètò àdìbò rẹ̀ náà. so àlẹ́ sàlám ṣe àwọn ẹran yóò fi ṣe tàtọ́ wúhùn tàtọ́ wúhùn ni so látara bẹ́ẹ̀ òṣìṣọ́lọ́ ó fi ṣe eléta ń sọ yìí òṣìṣọ́lọ́ ọba ọwá ni kí wọ́n mú èkìrí kọ̀ọ̀kan nínú àwọn ẹran yẹn èkìrí wọ́n mú wa pàmò níbi ẹran kọ̀ọ̀kan kí wọ́n mú wa èkìrí kọ̀ọ̀kan èkìrí kọ̀ọ̀kan èkìrí kọ̀ọ̀kan wọ́n wá ṣe gbogbo ẹ̀ ọwá jẹ ẹyẹ mi sẹ ọjẹ ọjẹ mẹ ọjẹ mẹ so ó dẹ̀ mú mi ọbẹ̀ rẹ̀ o sì kí ni ó dà mí òṣìṣọ́lọ́ bá mú mi ọbẹ̀ rẹ̀ sọlájẹ ká mọ̀ pé ká jẹ nínú ẹ̀ àfi ń kọ́ sọ̀rọ̀ ìṣọ́ ọlọ́run bá ní. àwọn afẹ́ kan wá ní pé téèyàn bá jẹ́ ń bẹ̀ wá ń kọ́ pé tàtọ́ wù náà lèyàn ṣe téèyàn jẹ́ ń bẹ̀ sọ wá jẹ́ dandan ni pé kéèyàn jẹ́ ni wọn ni kò yẹ kó yẹ dandan isti ìbáàbò ní afẹ́ ká jẹ́ ń bẹ̀ ni ká má bàa fi kọ́ sí àwọn tó ń jẹ́ kí ni o àwọn kìbí tá a bá jẹ́ ń bẹ̀ kò ní jẹ́ kí kò yẹ kó jẹ́ ẹ̀sẹ̀ fún wa sọ̀rọ̀ ká kọ́ sí àwọn tó ń sọ̀rọ̀ àwọn fi ń da púpọ̀ jù sọ̀rọ̀ bá ń sọ tọ́wọ́ bá sọ pàkúlù ọ̀gbìn mílíọ̀nù àwọn àti ìmọ̀lẹ́bà ìsàlẹ̀ pàkí. ọlọ́ni wà á ti ìmú àlèbá ìsà ọlọ́run ní nígbà tẹ́ ẹ bá ti wá jẹ́ ẹni tó ṣe pé ẹ pa ẹran yìí tán ẹ jẹ nínú ẹ ẹ ní jẹ gbogbo ẹ níjọba ìlẹ ní gbogbo ẹ ọlọ́run ní lẹ́yìn àgbà náà ẹ wà fún àlèbá ìsàlẹ̀ pàkí àlèbá ìsìn ni ọjọ́ pé òsì rẹ̀ ó lágbára gan alifakiru ni pé òsì tiẹ̀ òkèèrè bọ́ pọ̀ lọ títí náà ọmọ níwọ̀n bá ọlọ́ni ẹ gbọ́dọ̀ fún wọn jẹ ṣùgbọ́n àwọn tó bá dáràn ní mọ́kà ẹran tí wọ́n pa yìí tí wọ́n fẹ́ fáwọn èèyàn jẹ àwọn tó ń jẹ́ àwọn tí wọ́n wà ní mọ́kà náà ni wọ́n ní kí wọ́n jẹ ẹran náà bó ṣe ọlọ́run bá ti sọ lẹ́nu àwọn tó fẹ́ rí àwọn tó jẹ́ àwọn tó jẹ ẹran kí sára mọ́kà ni wọ́n ní kọ́ jẹ àwọn yẹn ń gbẹ́ mọ́kà tó yẹ pé téèyàn bá gbẹ́ran fún wọn tí wọ́n tọ́ ẹ kọ́dà tí wọ́n sáré dàgbà àwọn yẹn ti sọ mọ́tà rẹ pé tí wọ́n wà ń bẹ̀ so àwọn tí wọ́n ń gbé gbogbo sáìdì mẹ́ka ń pata yẹnyẹn náà ni wọ́n ní kíni o fún ọ kẹ́ gbá abẹ́rẹ́ kó agbélé ọmọ dín náà abágbélé ọmọ mi gbogbo àwọn fòkọ̀rọ̀ mẹ́ka lọ́lọ́ ni kí wọ́n jẹran yẹn ẹ̀rọ tá a bá jẹ pé àbájára rẹ̀ bọ́lọ̀ tí wọ́n ń sọ pé kí àwọn tí wọ́n jẹ́ àwọn alálàájì ó pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́rùn káwọn ní ó pẹ̀rẹ̀ wọn á jẹ nínú ẹ̀ àwọn tá a wà àwọn afá oríṣi ọ̀nà ni wọ́n sọ ọ̀rọ̀ ni wọ́n sọ níbẹ̀ pé ẹran tàwọn tó wà ní maka tó yẹ pé ẹran tàtọ̀ àwọn ó da sí méjì ẹjọ́ bá yẹ pé tàtọ̀ wù ní ọ̀nà kan tiẹ̀ ìtì àmù nìkan ni yóò fún àwọn èèyàn jẹ ni kò ní jẹ ń bẹ̀ níbi ẹran rẹ̀ ó lè jẹ́ ní ẹran ẹlòmíì o ṣùgbọ́n kò ní jẹ́ bí ẹ̀rọ̀tìtì tọ́jú bá dáhùn ní dókítà tó wù bá ní kọ́ jẹ́ nínú ẹran rẹ̀ bẹ́ẹ̀ tó wà ń lé ní tiẹ̀ bó bẹ̀rẹ̀ àdìsí tí wọ́n mú wa tó dẹ̀ fi dìbò lẹ́yìn náà wípé kó jẹ ìdá kan nínú ẹran iléyà rẹ̀ kó mú ìdá kan kó fún àwọn tí wọ́n já wọn ọ̀rẹ́ rẹ̀ sọ àdíyà náà ń pè lẹ́yìn ẹ̀bùn kó wá ìdánpẹ́ ní ẹ̀bùn ẹ̀bùn ni pé déèyàn ṣe lórí pé mo fẹ́ kí lágbájá ó tún nífẹ̀ẹ́ mi sí i so mo fẹ́ kí lágbájá ó nífẹ̀ẹ́ mi sí ẹ̀bùn náà ẹlẹ́ẹ̀kẹta wa ni ó sì ṣe sọ́dákọ̀ fáwọn aláìní sọdakọ yẹn ni pé mo ṣe ń torí tọlọ́n ṣùgbọ́n ìjà kò sí ra wọn sẹ́ni ṣe nǹkan tó bẹ́yẹn fẹ́ kéèyàn onífẹ́ yẹn wọn bá fà yẹlẹ so ká fún ni lẹ́bùn wọn bá fà yẹlẹ so látara bẹ́ẹ̀ wọ́n gbà pé tó bá fẹ́ pẹran léyà ọ̀nà mẹ́ta tó ń wo dà sí mi yẹn ní títí ẹ̀ a sì ń bọ̀ wá ka ọ̀rọ̀ yẹn náà wájú ọlọ́ba ti mú àyà yẹn náà tó wá wá níwájú gbẹ tó jẹ́ ẹran léyà yóò ti ṣe tiẹ̀ so ọlọ́ba ń sọ fún wa pé kí a jẹ́ pé a jẹ nínú ẹran náà ká sì fún àwọn tí wọ́n jẹ́ aláìní. naam wọ́n dàbí ká tún jẹ́ tí ó fún jẹ àwọn tí wọ́n jẹ́ olùsìn tí wọ́n jẹ́ aláìní naam. ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم ọlọ́run ní àwọn tí wọ́n já wọn alálàájì tá à ń sọ gbogbo ẹ̀ pọ̀ báwọn tó tún wà nílé ní ọlọ́run ní súnmọ̀lì yẹ́kùdù tàfàṣà òun ọlọ́wọ́ ń sàlàyé fún wa mi tí wọ́n bá ní pé kéèyàn ó ṣe lè yẹ kí dún táfàṣà fún àwọn alálàájì àyà yìí tó sọ fún wa náà nìyí pé nígbà tí wọ́n bá ti pa ẹran tán wọ́n ti jẹun tó ṣe yí pé wọ́n ti bọ́ra alẹ́ nìyà sọ fún wa lánàá yí pé a ní ìbọ́ra alẹ́ alákọ̀ọ́kọ́ àtàlù awal wọn lè gbogbo ẹ má gbẹrun má ṣe nǹkan kan má ṣe kìnìún kan gbogbo eléyìí wọn ti bọ́ fún un rẹ̀ nígbà tó ti pẹ́ náà so wọ́n fa wọn so wọn bá fẹ́ mú kó làbíyá wọn wọn bá fẹ́ gé kaná gbogbo wọn bá lu lọ́fíńdà wọn bá fẹ́ défìlà wọn lè défìlà lè gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa o tí wọn ò lè ṣe bẹ́ẹ̀ tẹ̀lé lọ́wọ́ pé o jẹ́ pété má di gbé ìrọ́ ó ti di èèwọ̀ fún wọn ó ti wá di kíni o ó ti wá di ẹ̀tọ́ ntí gbólóhùn lè yẹ kí dún káfásà fún ọdún tó túmọ̀ sí nìyẹn òun náà ni pé ntí a ní kí wọ́n má máa ṣe bẹ́ẹ̀ tẹ̀lé lọ́wọ́ kíni o ó di ẹ̀tọ́ wà lé náà ta sọ fún pé ìgbà tí oṣù bá ti lé tó máa kó wọn pẹ̀ràn léyà má bá pẹ̀ràn léyà tán tó bá ti pẹ̀ràn léyà ń tán báyìí ìgbà náà lè wá lè jẹun ìgbà náà lè gé kaná bá lè sì lè ọlọ́run ni súnmọ́ lè yẹ kìdù. súnmọ́ lè yẹ kojú tàbátà fún. ọlọ́run ni kí wọ́n bọ́ra alẹ̀ yẹn ni ìyẹn ní pẹ̀lú àtàlùlẹ̀ awà ṣùgbọ́n o gbọ́dọ̀ súnmọ́ bíi tí wọ́n fi sa àwọn ará mẹ́kà ni o gbọ́dọ̀ súnmọ́ bíi o so ẹ̀tọ́ wà ń lé kó òun tiẹ̀ òun ò ní kó ọmọ láti bẹ̀rẹ̀ ẹ inú kínní òun ò ní kó ọmọ sùnmọ́yàwó rẹ o àwọn ará maka ni ìyẹn wọn ti ń bá bọ̀ láti lẹ́lẹ́ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ olùjẹ́ kọ́ tó sọ pé eléyìí ò tí ì kú ọbẹ̀ o so ó gbàgbé bá tó ṣe tàwa fún ìfàdọ̀ wọn tó ní sùnmọ́yàwó rẹ náà ọlọ́run bá ní súnmọ́lì yẹ kìlú tàbátàrún. ọlọ́run ní kí wọ́n jẹ́ ẹni tó ṣe yí pé wọ́n bọ ìrọ̀ ọmọlẹ́bí jẹ́ pé wọ́n wà á lọ fa irun wọn fún alánà pé wọ́n fa irun so wọ́n parun wọn wọn ò sì gbọ́dọ̀ mọ́sí yọba ọba lọ parun abíyá rẹ òsè yòókù òsè òsè àwọn yòókù ọ̀ọ́sẹ̀ kí ni o irun torí yẹ èèyàn fà àsàrà yẹ fara tàbí kéèyàn gé tùmọ̀ kéèyàn fa ọ̀nà àwọn afásọ̀pọ̀ dáa jù so ẹni tó bá yẹ pé kò sí irun kankan lórí ẹ àsàlàyé fún wa yìí pé yóò mú abẹ yóò ṣe kíni o yóò fi lọ lórí yóò fi kọjá lórí rẹ báyìí àwọn tó jẹ àwọn aláàjì yóò fi kọjá lórí ẹ mẹtọ wà nílé tèmi kan ní kó sọ fún òfin ẹ parun olùfijọ́ olùfijọ́ mi àgbàdo ti wá pẹran iléyà tán o gbọ́dọ̀ fàánù nkùn tí ẹ kọ̀ lẹ́sìn lọ́dọ̀ tán àwọn tọ́jà aláàjì ló ti dandan fún kí wọ́n fa irun ọwọ́ àánú ṣe ájì tí wọ́n ṣe àwọn obìnrin tí wọ́n náà àwọn náà kanra mú díẹ̀ kọ́ so àwọn ò lè fa kù so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń sàlàyé fún wa iṣẹ́ ájì gbàdọ̀ wa ń sàlàyé iṣẹ́ ájì yẹn lọ ọlọ́run wa dà pọ̀ mọ́ iṣẹ́ pé á pẹ̀ràn léyà á sì ṣe léyà ọlọ́ni súnmọ́ lè yẹ kí n dùn dáfàsá ọlọ́ni kí wọ́n bọ́ ìrà mi kí wọ́n jẹ́ lọ́yẹ̀ kó ti lẹ́tọ̀ọ́ láti jẹ́ bí kíni òkú òkú nínú kó ti yẹ lọ́yẹ̀ kó alẹ́ ìhìlá mina lè ìhìrọ̀ gbogbo ló dìde wọ̀ fún wọn dẹ́gbẹ̀rẹ̀ òtún wá di ẹ̀tọ́ fún wọn àyàfi ìyàwó wọn nìkan náà. ọlọ́ni wàlíyú fún nùdúrọ̀hún ọlọ́ni lẹ́yìn wá gbà náà ọlọ́ni dáàmú nàdírì nìyẹn ìlérí náà yẹn bá ṣe torí pé ńgbà náà ah ẹni máa lọ mọ́kà ńgbà náà ah wọ́n ti dágbére fún pé ó ṣeé ṣe kó bọ̀ ó ṣeé ṣe kó má bọ̀ ó láwọn ti ẹ̀ fún kúnpléènì gbà náà fún kúnpléènì gbà náà ìpléǹtì rọrùn nísìn so wàrà àwọn àdó bá di ọjọ́ àràpà àwọn àdó yẹn bá lọ mọ́kà ẹ̀rọ mọ́ bà wọ́n ni wọ́n tún máa ṣe sínú kùkàn wọ́n wá da ṣúgà sójú ọ̀nà ẹlẹ́lẹ́ káyọ̀ máa tẹ̀ káàkiri so ẹ̀rọ sì àwọn bà wọ́n <laughs> pépé gba náà ájì lọ ń gbà náà máa dẹ́rù bá àwọn èèyàn àdó wa ti wá lọ sáájú lọ tí wọ́n tún wá lè jù bá àwọn pépé yóò rìn lọ ni ẹ̀rọ ẹ̀rìn lọ mọ́kà tó ti sọ pé ẹranko àbíjà ń bẹ lọ́nà so àwọn yóò ti wá ṣèlérí láti lé ìwọ ọlọ́run tó bá fi sọ mi dé mọ́kà tí mi náà rí lé ọlọ́run tí mo tà wá báyìí <laughs> ìwọ ọlọ́run tí mo kọ́ dédé mọ́kà báyìí ìwọ ọlọ́run ń pa ẹran báyìí fún wa yóò ṣèlérí lẹ̀ <laughs> so ìmọ̀ ẹ̀ ṣèlérí ọlọ́ni nígbà tẹ bá ṣe léyìn tó ẹ gbọ́dọ̀ pa àwọn ẹran ìlérí yìí nàbàlẹ̀ yóò fúrù dúró. ọlọ́ni wọ́n gbọ́ ẹran àlérí tí wọ́n lọ pé dájú kálukú ti ṣe lérí yẹn ọlọ́ni wọ́n gbọ́dọ̀ ṣe kí ni o wọ́n gbọ́dọ̀ pa ẹran àlérí. ìlérí wa nìyí àwọn afa oríṣi ọ̀nà ni wọ́n pín sí lórí ọ̀nà pé a fẹ́ a pledge pé a fẹ́ ṣèlérí ìgbé màá ṣe tí ọlọ́run bá ṣe nǹkan báyìí fún mi máa ṣe báyìí àwọn afa wọn pín sọ́nà méjì bẹ́ẹ̀ àwọn afa ń ṣàlàyé fún wa yìí pé káàkọ́ mọ̀ yìí pé ìlérí ṣíṣe àwọn afa ni àyà kùránì gan fi díẹ̀ múlẹ̀ dáhùn afa kan sọ pé ẹnì kẹ́kọ̀ọ́ bọ̀rọ̀ ṣe lérí àwọn afa kan tó bẹ̀ pé ẹ̀yọ́ bọ̀rọ̀ ṣe lérí torí àdìsá ní sàlám wà ìgbé kẹ́yọ̀ ọmọ ṣe lérí so àdìsí yẹn lè lálàáfíà so wọ́n á pe ànábì ti kọ̀ fún wa pé ká má má ṣe so látara bẹ́ẹ̀ àwọn afáwọn ni ara kò rí bẹ́ẹ̀ àáyà wa gbọ̀yé sí dánilẹ́bí sàlám sọ ni sọlọ́bi jẹ́ pé wọ́n ní sebáná lọ sọnù àkùránì kẹrin ó máa wọn pé àwọn tó bá ń ṣèlérí tí wọ́n dẹ̀ tún ń bẹ̀rù pé àwọn pàdé ọlọ́run ọba níjọ́ kan ọlọ́run ọba ṣe àdé ọlọ́run ọba ṣe àdé fún wọn ló fi jẹ́ pé nusratu insan aya ẹlẹ́ẹ̀karùn-ún àtẹlẹ́ẹ̀kẹfà ọlọ́ni innal abirọ́rọ̀ yashrabuna. innal abirọ́rọ̀ yashrabuna. yashrabuna min kaasin. yashrabuna min kaasin. kana mizajuha kafuro. ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni rẹ̀ ọlọ́ni wọ́n mú nínú kaasin ọlọ́ni wọ́n mú nǹkan nínú pé kánà mizaaju àkàfùrọ Ọlọ́run ife yẹn nǹkan tá a lu mọ omi tí ń bẹ nú ẹ nǹkan tó dáa tó ń pè ní kàfùrọ la lumọ rẹ. ààrẹ yasirabu biha ibadullah yufajjiruna taqdira. Ọlọ́run ní ibi tá a ti lọ mú mi yẹn wá Ọlọ́run ní ìṣẹlẹrú kan ni àwọn tí wọn jẹ ìkàfùrọ yẹn Ọlọ́run ní ìṣẹlẹrú kan la fi ṣe kàfùrọ yẹsitọ́bù bíi à ọlọ́ni àwọn ẹbí sọ ọlọ́wọ́n ọba náà ni wọ́n mú un bẹ́ẹ̀ a máa jẹ́ kó mi yọ́ máa sàn wá sọ́dọ̀ wọn náà. يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا. ọlọ́run á fẹ́ sọ reason tí wọ́n fi jẹ́ pé wọ́n lẹ́tọ̀ọ́ sí ètò wọn mú yẹn ọlọ́ni yóò fún nàbí nàbẹ́rẹ́ tí wọ́n bá ṣèlérí ọlọ́run wọn máa mú ṣe ẹlẹ́kẹ̀ẹ́ wọn kàtà ni pé wọ́n máa ń bẹ̀rù ọjọ́ gbé ni wọ́n yàkà fún náà máa ń ká náà mùsítẹ́tì wọn ọlọ́run ni wọ́n ń bẹ̀rù ọjọ́ tó ṣe yí pé aburú rẹ̀ máa ń fọ́n káàkiri tí ó ṣe tí ó ní fẹ́ bá àbẹ̀tọ́ bàbá sàmù so ẹ wọ́n ní torí ẹ ọlọ́run gángan fi rilẹ̀ pé kéèyàn ọmọ ṣe kí ni o kéèyàn ọmọ sọ pé kéèyàn ọmọ tọ́lọ́ bá ṣe nǹkan báyìí fún mi ń ṣe báyìí wọ́n ní ẹ ló wá mú lérí yẹn ṣe pé ọlọ́run ló wọ́n ṣẹ̀san fún lálẹ́ kíá náà so látara bẹ́ẹ̀ wọ́n mú àyà wa ní sọ́ọ̀tù bakọ́rọ̀ náà wọ́n tún mú àyà sọ́ọ̀tù bakọ́rọ̀ two seventy ọlọ́ni wà má ànfàtún mi nàfàkọ̀tún àwọn nàdárí tún mi nàdírí fa ina lọ́ ya alámù. ọlọ́ni wà má ànfàtún mi nàfàkọ̀tún ọlọ́ni èyí tẹ́ ẹ bá ná nínú owó àwọn ẹ̀dárí tó ń mi nàdírí àbí lérí kí lérí tẹ́ ẹ bá ṣe fàyínà lọ́wọ́ àyà alámọ̀ ọlọ́run bá ló ń mọ̀ tọ́wọ́ bá ló ń bá mọ̀ kẹ́rin ọlọ́run san yín lẹ́sàn lórí ẹ̀ tẹ́ tẹ bá náwó abẹ bá pàdé ọlọ́run bá lọ́wọ́ sàn lẹ́sàn lórí. so látara bẹ́ẹ̀ àáfà wọ́n ti fi díẹ̀ nílẹ̀ fún wa pé ká máa ṣèlérí nǹkan ló ṣe yí pé ọ̀dà ni ṣùgbọ́n wọ́n rò pé ọ̀dà náà bí wàá sọ nǹkan nípa ìyẹn ló wá pàtó bí wọ́n pé wọ́n á pín ìlérí sọ́nà méjì wọ́n ìlérí tànà ń sọ èyí tí ìlérí pín sọ́nà méjì àwọn kan wà lọ́yẹ pé yóò ọ sọ pé ọkàn sọ fọlọ́ ni pé ìwọ ọlọ́run màá ṣe nǹkan báyìí màá pa ẹran ni o màá ṣe nǹkan báyìí o wà ní sọ́pọ̀ mọ̀ pé tọ́lọ́run bá ṣe nǹkan kan fún ọ ìyẹn ni pé ìlérí tó jẹ́ pé géèrú kìnìún ọ̀mùkọ́ yà ò ní dè mọ́ nǹkan kan ó kà sí lórí fọlọ́ ni pé ọlọ́run ó wù mí kí n ní mọ́sálásí kí n ṣe fún ọlọ́run láì ọ̀sọ́ yìí pé ah tí n bá pass exam yìí o ìlẹ́nu kejì ni pé tí n bá pass exam <laughs> ìwọ ọlọ́run ń gba ààwẹ̀ fún ọ sọ́ọ̀ ń gba àwẹ̀ mẹ́ta ń gba àwẹ̀ mẹ́ta tí n bá fi lè pass exam yìí wọn ni ìlérí eléyìí wọn làbẹ́bí sọ pé màá iyan kan síbi ọ̀dà kéèyàn máa ṣe lónìí níbà sọ̀tún tí bá nàbí sọ pé kàdá yẹn náà ni kèé ayé pé náà yẹn wá tún wá kọ̀ so tó gbé tó yẹ kó sọ̀rọ̀ ọ̀bọ̀ ọ̀fà àfa àwọn amú wa pé ó kàn jẹ mọ̀zìmùmù ni èébú ló jẹ́ fún yàn níwájú ọlọ́run kọ́ ọ bọ́lọ̀ pé nítorí o ti sọ ìdàkejì tiwa náà lọ́dọ̀ sọ yẹn tí n bá pass exam yìí ń gba ìfọ̀lọ́ tí n bá pass exam yìí ọlọ́run yìí láàrẹ̀ gbà fún ọ tó túmọ̀ sí ni ọlọ́run sì ti parí kádà rẹ̀ <laughs> ọ òyìnbó eléyìí tó sọ kò kò kò sọ pé kò pass exam eléyìí tó sọ ọ̀kàtà rẹ̀ jẹ́ lásán ni ìtọ́lọ̀ tó yẹ ṣe oníkọ́ ọlọ́run èso ọlọ́run mọ́ gbàdọ̀ bàbá ṣe sàn sọ ọlọ́run èso ọlọ́run mọ́ kò dúró yàtọ̀ jẹ lẹ́yìn gbàdá ẹ wá ní ẹgbẹ́ bá fún mi lọ́mọ ẹ̀ ń ṣe báyìí tọ́ba adé wàá fún ọ̀hún sọ pé kì í sọ ọlọ́run mọ́ èwú ọ̀dọ́ jìyà lọ́rùn tọ́pẹ́ má so pọ̀ mọ́ kí ni ọ má so pọ̀ mọ́ kẹ̀kẹ́ tó ibò ti gbárí gádà rẹ̀ nítorí àwọn sọ ní pé tí ọba ti ṣe fún ọ ó ṣe fún mi èmi náà ṣe fún ọ èmi náà ṣẹ̀sìn fún ọ ó ìṣe ìṣe kankan fún ọ so wọ́n sọ pé ahun ni máa ń ṣe sọ́nà bá ní ahun ni so yustakurọ́jù minal bakhil irú àwọn àlérí báyẹn ọ̀dọ̀ àwọn èèyàn tí èsì lọ́n dáadáa tẹ́tẹ̀lẹ̀ tí ọmọ Ọlọ́run tí ọ̀dọ̀ Ọlọ́run mọ àwọn ni wọ́n máa ń ṣerú lérí báwọn lọ́bìjẹ́ tóbi jẹ́ mọ̀sí fún mi ẹ bá jẹ́ ni Ọlọ́run ìṣerú lérí báwọn náà fa ọtún mẹsìn gbà dísítọ̀ wa wà ní gbọ́dọ̀ pé àwọn àyàn ìmọ̀ ni wò lérí bá kankan náà àwọn tí Ọlọ́run tí ó lè máa ṣerú àwọn lérí bá àwọn tẹ́ pé àwọn ni wọ́n gẹ́gẹ́ tẹ́lẹ̀ wọ́n ṣe dáadáa kankan síwájú Ọlọ́run àwọn náà wọ́n jẹ bẹ́ẹ̀ so ìyẹn ló ń jẹ́ pé ìlérí àwọn afá àṣàlà fún wa pé ó jẹ́ ìkàdé pé ó pín sọ́nà méjì ìta lè ṣe tí òun ṣe pé àtúgbẹ̀sán wájú ọlọ́run bàbá tó yẹ pé àwọn àyà kúránì ta àyẹn tó ń túmọ̀ sí àwọn ìlérí yìí ò ní àwọn ìlérí tẹ́ pé ó kàn ṣe fún ọlọ́run pé mo máa ṣe nǹkan kan báyìí máa ṣe nǹkan báyìí tó o so mọ́ pé ọ̀fẹ́ pẹ́lú àwọn ṣe nǹkan kan fún ọ ìyẹn ìlérí tó dáa tí ó ṣe méjì bẹ́ẹ̀ so àwọn afáwa sọ fún wa yìí pé ìlérí yẹ bá tún ti ń ṣàlàyé fún wa ó tún padà pín sọ́nà méjì ọ̀nà méjèèjì yẹn ni pé kéèyàn ó ṣèlérí nǹkan téèyàn lè ṣe so nǹkan tó o bá lè ṣe tó agbára rẹ ká ọ̀tọ̀ni kéèyàn ó ṣèlérí pé nǹkan ìlérí tó o ṣe yóò agbára rẹ ká àwọn nǹkan tó o ṣèlérí lé lórí pé ń ṣe báyìí ń gbààwẹ̀ mẹ́wàá gbàdúrà bá ṣe nǹkan fún abọ́kọ̀ sọ pé ń gbààwẹ̀ mẹ́wàá so wọ́n ṣàlàyé fún wa yìí pé ilé tó fẹ́ agbára èèyàn ká yẹn àwọn tó kó sínú ẹ̀ nìyí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní pé ìlérí tó bá jẹ́ wípé èèyàn fẹ́ fi tẹ̀lé tọ́lọ́run ni lọ́dún wọn gbá wẹ̀ owó ṣe sọ́dákọ̀ ìtẹ̀lé tọ́lọ́run ọba ní bẹ nínú kíni o ìlérí rẹ̀ ìyẹn tọ́lọ́run ọba ní bẹ nínú ìlérí rẹ̀ ìgbà ó sì lè kápá rẹ̀ ìgbà nǹkan mẹ́rin ọ̀dẹ́gbẹ́yàn lè sọ fún òun ẹ̀ ẹlọ́jà rọ dọ́wọ́ lówó kírun ní ń kírun iná rò tọ́ bá sí <laughs> ó lè kírun kò lè ṣe àárọ̀ sí ni kò ṣe ṣe sokò kápẹ́ <laughs> ó wá sí ìlérí pé àní kírun àwọn olè ṣe bẹ́ẹ̀ kò ṣe ṣe so ntòkápá tó jẹ́ ìtẹ̀lé tọ́lọ́wọ́n ọba àwọn àfáàní tó bá di jẹ́ tẹ̀lé tọ́lọ́wọ́n ọba ìtẹ̀lé tọ́lọ́wọ́n ọba pín sóríṣiríṣi ọ̀nà kẹ́nìkan ní mo ti ṣèlérí báyìí pé ẹ ìrun wákàtí márùn mi ò lè já létí wọn ní ìlérí kọ́lé lẹ́yìn ìlérí ọlọ́run gan lẹ ti sọ́dọ̀ ọ̀rẹ́ yẹn lé olórí gbọ́dọ̀ gbé ṣèlérí gbé ìrun wákàtí márùn mi ò lè já létí kí ló kàn gbẹ́lu gbé ìrun wákàtí márùn mi ò lè já létí àlọ́lọ́ ni o kí ó jìyà ọ̀hán ní ìrun wákàtí márùn mi ò ṣèlérí ò ṣèlérí gé mo ti wá ṣèlérí lónìí báyẹn yẹn àpá fún yín èyí mọ kírun mi déédéé kí ló kàn dé ìrọ̀ ìlérí kọ́lé lẹ́yìn ọkùnrin tó yàrá jẹ ni ìtọ́jú ọ̀ràn yẹn gangan nílé olórí tó ọ̀rọ̀ lásán eléyìí wọn ò ká eléyìí sí lè rí ọ̀rọ̀ lásán ni so n tó jẹ́ lè rí ni pé ntọ́lọ́wọ́n ọba ò ṣe ní dandan lé ọ lórí so ntọ́lọ́wọ́n ọba ò ṣe ní dandan lé ọ lórí tó o yí pé a nígbà tí èsì ọdẹ ọgbà Ramadan ìlérí kọ́lé léyìn àyìnbà Ramadan tó ti bọ̀ mùsùlùmí gbé má gbà lérí kọ́lé léyìn ṣùgbọ́n àwẹ̀ míì wà táwọn yẹn máa ń gbà àìtọ́ fẹ́ máa kó so tó a jẹ́ pé kì í bá ti ṣe ọ̀ranyàn ni tó wá sọ wípé ó ṣe kí ni o ó jẹ kí ni èso ọ̀ranyàn lẹ́yìn olórí ó wá jẹ́ kan náà àwọn nǹkan tó wà nú ẹ̀sìn ọ̀wá ló ṣe ọlọ́gbà ẹ̀ ni ó ló ṣe sàárà ni zakani sọ ọ̀ranyàn ni ó sọ pé ọ̀ranyàn ni ó gbọ́dọ̀ yọ ẹgbẹ́ ẹni sẹ́yìn ọmọdébí kí yọ zaka kí lọ́kàn àgbẹ̀ ló ṣe lẹ́gbọ́n ṣe zaka rẹ̀ nǹkan tí ìbá sọ̀rọ̀ yàn ni ó ṣèlérí pé máa yan náfìlà máa sẹ́yìn agbára hàn tó bá ti wá ṣèlérí eléyìí tó bá fẹ́ wà náà tó ń kà láyà yẹn ni pé kó mú lérí yẹn kéèyàn mú ṣẹ. so ìlérí kejì òun ni pé ìyapa ọlọ́run ìlérí tó yẹ pé ìyapa ọlọ́run ni ìyapa ọlọ́run èyí sì lágbára àti ṣe ní a ah, ń ṣèṣì náà mo sì lè gbé ṣèṣì náà lọ́la mo sì lè gbé mọtí mo sì lè ó ní ó gbọdọ̀ sí i àṣìṣe tó ń bá sọ báyìí pé manadara ẹni tó bá lọ ṣèlérí tó pledge anyu ti Allah tó lóun ó ṣe ìlérí ti tọ́ à ìtẹ̀lẹ́tọ̀ ọlọ́run ọba fáliyù tẹ̀ kó yí kó ń ṣe ṣùgbọ́n wa manadara ẹni tó bá sọ pé òun lọ ṣèlérí àyàsí Allah fàlàyàsí ọ̀pẹ̀ tó ń bẹ́ẹ̀ ṣe ni pé òun yàpọ̀ lọ́hùn ọ̀pọ̀ ọ̀dánwó ọ̀dà mo mọ̀ ti ṣe lérí ẹ̀mọ̀ ìṣẹ́jẹ́ ẹ sọ pé ayálẹ̀ mọ̀kání sí i gbé èyàn gbọ́dọ̀ mú lè rí sẹ́ wọ́n ní ọ wọ́rọ̀ bẹ́lẹ̀ yóò sẹ́ o ayà yẹn ọ̀ tọ́ pé kí wọ́n mú mu ìmúkúmu lọ́ fẹ́ mú sẹ́ o gbọ́dọ̀ mú sẹ́ o. sọtọ́ bá ti dé pé má sí àbá ni tẹ́ni á sọ pé ah usaj ayé àgbàdo ká máa mú lè rí sẹ́ èmi ti sàwọn ìlérí kan o mo ní màá lọ Ọ̀ṣun màá lọ ah ìjọba ṣe kíni kan àbí lẹ́yìn tó ṣe ò lè múṣẹ́ o mùsùlùmí ni ò lè múṣẹ́ so ò lè múṣẹ́ ẹni ò lè mú lè rí eléyìí ò lè múṣẹ́ so má sí àní ẹ ìkan àwọn ọ̀lẹ́gbẹ́ kìí ṣe tọ́ à kìí ṣe má sí à so mo sì lè gbé jẹjẹ àárọ̀ kò sí tọ́ à kìí ṣe má sí à so ìjẹ oúnjẹ ọ̀sán kìí ṣe tọ́ à kìí ṣe má sí à so kìí ṣe tọ́ à kìí ṣe má sí à tọ́wárí pẹ́ nìyẹn fẹ́ kó bára rẹ̀ òṣèlè ó fún wẹ́ kó bára rẹ̀ ni òṣèlè pè ní jẹ́jẹ́ àárọ̀ òun <laughs> ní jẹ́jẹ́ ọ̀sán tó o sì rí ọ̀fẹ́ gbàwẹ̀ wá nípa dagun mẹ́rin lọ́mọ jẹun látàárọ̀ ọ̀gbàwẹ̀ báwọn so kò sí tó sọ pé kò sí nínú tọ́rọ̀ ọba ni o ṣe o sì tún yapọ̀ ọlọ́run pé o sọ pé òun ṣiṣẹ́ látàárọ̀ ni òfin jẹun ó sì kò sí nílára tí òfin jẹun látàárọ̀ so ó ti dagun mẹ́rin ó sì jẹun kò sí kẹ́sẹ́ fún nílára ẹ̀rẹ̀ jẹ́ pé ti jẹun iṣẹ́ yẹn ti wọ̀ mí lára àgọ́ mẹ́rin tó jẹ ọ̀dẹ́sẹ̀ sí wàhálà kankan ṣùgbọ́n àlejò okó bára rẹ̀ ìkan náà àwọn tó jẹ́ àwọn sọ̀hábà àwọn náà máa inú àwọn tó jẹ́ àwọn sọ̀hábà àdìsí ibùdó Abbas ẹ̀rù tí ọlọ́run bá ń jọ kan bẹ̀yìn náà máa nàbí sàlám yàtọ̀ ànábì ṣe wútú àfáwọn èèyàn. ànábì kárí ọkùnrin kan kọ́ ìmùn ó dúró sọ̀kan báyìí ọ̀kan dàbí ó sọ̀kan báyìí ànábì ṣe wútú àlọ́ lọ́wọ́ alẹ́ bá ní pé ah, tá a lẹ́ tó dúró lọ́ọ̀kan yẹn àwọn sọ abá ní orúkọ rẹ̀ abu Isrohi ah, abu Isrohi kí ló ń ṣẹlẹ̀ sí tó bẹ́ẹ̀ nadara anyakuma ìlérí tó ṣe ni pé òun fẹ́ gbàwẹ̀ àwẹ̀ kan ló fẹ́ gbà o àwẹ̀ tàtọ́wù kan ló fẹ́ gbà ọ wá ṣèlérí pé orí ìnáró ló wọ́n wà láti gbàdá gbajáre bá ti yọ tó má ti jẹ́ sáré tán tilẹ̀ òfìsù wàlá ayẹ́kẹ̀wẹ̀ òun ò ní jókòó wàhálà ayé stẹzìlà òun ò ní fọbẹrẹlà ní orí báyìí òun fẹ́ kó rọ pa òun wàhálà ayé àtàkàlà bí ẹyẹ gbé yẹn bá ń kí òun tí a máa ń sọ̀rọ̀ òun ò ní sọ̀rọ̀ wàyà sùn wọ́n sì gbà wẹ̀ sọ̀rọ̀ ẹ lọ bá múrù balìyàtàkàlà ẹ lọ sọ fún pé dandan ló gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ lọ sọ̀rọ̀ ìṣekúṣe ní í Wali yẹ sẹ̀sílà ẹni ó kó nínú òrùn kọ́ bọ́ ọbẹ̀ abẹ́bòjì wálé yẹ kí ẹni ó jókòó wálé yóò ti mọ̀ sáwọ́ mọ̀ so àwẹ̀ yẹn tọ́ hàn ní kọ́ parí àwẹ̀ rẹ̀ kọ́ gbà wẹ̀ parí kọ́ <laughs> kọ́ parí ẹni ó gbà wẹ̀ rẹ̀ ẹni kó gbà parí so lẹ́yìn bá ti dé sẹ̀lérí kan náà gbé yóò kó bá nínú gbèsè ayé rẹ̀ á sọ fún pé ìlérí tó ń ṣe kì í ṣèlérí tó dáa ẹ̀wọ̀n ọ̀ma ṣerú ẹ̀ so olóbi ìlérí ti pín nìyẹn ìlérí ẹlẹ́ẹ̀kejì wa ni ìlérí tó jẹ́ pé èèyàn ní kí ni o èèyàn lágbára rẹ̀ ìlérí náà lágbára tọwọ́ bí wọ́n gan ò lè ṣe wọ́n tó lò ó lọ tó ní à tọ́lá máa fi lè fún mi lọ́mọ ilé màá kọ́ odidi mọ́sálásí kan fún aládùúgbò yìí ìwọ ìwọ ìwọ sì ní òyìnbó lè kálọ́ irú lérí wọlé léyìí èyí sẹ́rù lérí bẹ́ẹ̀ ìlú pé oṣù ọlọ́run bá fi ṣàlàyé lè fún wa ní pé obìnrin kan àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀tá ẹ̀sìn láyé alẹ́sẹ̀ sálàmù wọ́n mú àwọn ọkùnrin méjì kan náà mùsùlùmí àwọn ọ̀tá ẹ̀sìn àwọn máa fi ajá mùsùlùmí wọ́n wá mú àwọn ọkùnrin méjì kan nínú àwọn ọ̀tá nínú àwọn ọ̀tá eh, mùsùlùmí wọ́n wá mú obìnrin kan náà pẹ̀lú wọn ní àwọn mùsùlùmí wọn mú àwọn ọ̀tá mùsùlùmí wọn ọkùnrin méjì kan wọ́n mú obìnrin kan pẹ̀lú wọn. ìgbà mi wọ́n pa wọn ìgbà mi wọ́n làwọn fẹ́ gba ẹrú àwọn ẹ̀wọ̀n ìyàwó tí wọ́n bẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí so àfi kí wọ́n sọ pé àwọn mùsùlùmí mú wá àwọn òfin fi wọ́n lẹ̀. ẹ̀rọ obìnrin yìí wọ́n wá dé wọn mọ́lẹ̀ obìnrin ọlọ́run á ní pé kó ra yọ jáde ó àwọn tí wọ́n gbé lẹ́lẹ̀ tí èèyàn fi lè àwọn nǹkan àgùntàn ìràkúnmí tí wọ́n gbé lẹ́lẹ̀ téèyàn fi lè sá lọ àwọn yẹn wọ́n tún ti kó gbogbo ràkúnmí ànàgbà tí wọ́n pa àwọn yẹn àwọn yẹn ọmọ bá àwọn bí gba ràkúnmí wọ́n lọ jẹun wọ́n lọ ká wọn lọ́bẹ̀ wọ́n gbà lọ́wọ́ kó wọn lọ ràkúnmí ànàbí wà wà nù ràkúnmí tí wọ́n kò tí gbé lọ so obìnrin wa ni ràkúnmí wà pẹ̀lú wọn wọ́n sì dè wọ́n wálẹ̀ obìnrin wa fẹ́ lọ dọ́bàdìbẹ́ dé bi ràkúnmí kan báyìí ràkúnmí ló pàdé ọwọ adé bẹẹ ìdọparọ ìdọrọ adé bi ti rakumi anabi wọn bẹ ọmọ pé rakumi anabi ni so ó dé bi rakumi titi ọwọ adé bẹ eléyìí ó pariwo ọwọ agbè òun ló fi escape problem so lọba wa ṣe dèrè ìgbà tó ti wá ń gun rakumi yẹn ọwọ wa ṣe dèrè pé ìwọ rakumi tó bá fi lè gbé mi dé <laughs> tí èyí káwọn ọ̀dọ́ padà bá mi tó fi lè padà dé lu Madina padà ràkúnmí yìí ò ń du ọ ní ipò ọpọlọ. ẹ náà kó sì lè rí bẹ́ẹ̀. sọlá dára bẹ́ẹ̀ olùwọ́rọ̀ pé iná já Allahu alẹ́ à látẹni ara nà olóhùn ó du ràkúnmí bàtà yàtọ̀ ọba lọ́rọ̀ àwọn èèyàn bá rí ọmọ àni pàmò àti ọmọ pé ah ràkúnmí ànábì lélẹ́yìí ràkúnmí ànábì lélẹ́yìí ọmọ àni ah èmi ti sàdéhùn igbe mi ọ̀pára pé eléyìí o àwọn ìbálò bá nàbí bi obìnrin báyìí báyìí báyìí báyìí máa ní ọmọ ìlú wọn pa àlẹ́ bí a gbàdá bá nàbí tẹ̀sán bá nàbí tẹ̀sán bí subhanallah <laughs> bí bí sàmà jazati ha tó bá bẹ́ẹ̀ sara kún mi lẹ́sàn náà dara lọ́dọ̀ bí sẹ́mi sẹ́yìn kàdé ọ̀tá mi lẹ́sàn ẹ̀ tó sẹ́ gbẹ̀dọ̀ lọ bóòlù ẹni sọ fún àgbẹ̀ ẹni tó láàyàn lẹ́gbọ̀n ló gbé yẹn gómìnì kan tẹ ọdún ọlọ́pàá tọ́jà gbéra kùnmí rẹ̀ bá ní ẹ ọ̀rọ̀ ló ní ọlọ́ni alẹ́ pa ẹ̀jẹ̀ tó gbéra kùnmí rẹ̀ bá ní tó sì là so ó fẹ́ fi sin lọ́run ó kó jẹ́ ràkùnmí tó yẹ pé wọ́n fi sin lọ́run tí wọ́n pa fún nǹkan mí yàtọ̀ sọ lọ́run ó lè jẹ́ pé ìrírí ẹ̀ lọ́wọ́ àwọn ìwà àti wo ni pé ọ̀yẹ́ kó kẹ́rà kùnmí kó jẹ́ mọ́pamọ́ gan kọ́kà fúnfún rẹ̀ <laughs> ara ọlọ́run bọ̀ jẹ́ lọ́bẹ̀ kò ní amọ́pa bó lè kẹrin wọn dáa tó kò ní kéèyàn mọ pa àwọn dáwọn mẹ́rin káàkiri wọn àmọ́ ṣe bí ẹ bí àgbo wọn máa ṣe ní wọn ti sọ di ọsọ wọn ni ọmọ pa wọn ni wọn máa wẹ fún un yọ wọn ti gbẹ fún àwọn yọ ẹlẹmìíràn gbẹdẹ wọn fẹẹ pa ẹran tún lè máa sunkún torí ẹ ìwà ìwà ìmọ̀kan ni kọ́lọ̀ fún sàmúà so pípa wọn ọlọ́ọ̀bà sọ́dọ̀ ọ̀run fún wọn káàdì pa wọn fẹ́ sí ọlọ́ọ̀bà so ọlọ́run sọ́dọ̀ ọ̀run so kómìnì ọ̀pá adágbéra kò tó bá pé nǹkan rẹ̀ bá ní kò sí ló burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ìjọba bá kàn ní ah nítòsí ẹlẹ́sìn yẹn ò ṣe dáadáa tó kèyí gbígbà náà lọ́yẹ kó sọ pé òun ṣe kí ni o kò sọ pé òun pàdé gbé oyin bọ́ là ní. ìṣọ́nà bá ní láwàfà àlìnàdìrín fi máa ṣe àti. kò sí ká pé àdéhùn kan ká bá fẹ́ ṣèlérí kan tó jẹ́ ìyàpọ̀ ọlọ́run ká la fẹ́ àgbọ̀dọ̀ ìdẹ́rù ò bá lágbára rẹ̀ àìsàn pé àìsàn pé ẹ̀ ń ṣe kí wọn sọ pé ó ṣe lè kò lè mú lè rí eléyìí sẹ́wọ̀n báwo wọn bọ wọn bẹ látòrí àjà kẹta ẹ má jọ bẹ o títí ọkọ bá ṣẹlẹ̀ sóhùn sóhùn àgbọdọ náà muslim ọlọrin ní àdìsí wọn ó lè fi dùn rẹ so látara bẹ́ẹ̀ àwọn afá àṣàlàyé ìlérí fún wa so tá a bá ti wá ṣèlérí kọba àjẹlérí ìyapọ̀ ọlọ́run ni tó bá ní ọ jẹ́ a gbọ́dọ̀ jẹ́ tó ṣe pé a san kàfàrà kafara náà ìlú kàfàrà kàfàrà tún jẹ̀mí òun náà kàfàrà lè rí oríṣiríṣi àwọn afárá àwọn sọ pé ó dáńgbà náà wọ́n yẹ pé kò lágbára kàfàrà tó bá yẹ pé ti tó bá yẹ pé ti tọ́ àní ìyún fojú hàn olóògbàwé ọ̀wá lè padà gbàwé mọ́ ṣe pé ó yẹ kó lè san kàfàrà àtàní olóhùn ọ̀yàpọ̀ ọlọ́run ọba ìbọ̀lọ́ náà ló ní ọmọ ìyapa rẹ̀ mọ̀ pé kó san kàfàrà <laughs> àfa kan gbé pé kọ́mọ san kàfàrà bẹ́ẹ̀ ni pé yọ san kàfàrà ọ̀làǹgbà náà irú ọ̀rọ̀ Abu eh, Israel nísìn wọn mú àwọn tí wọ́n gbé eh, kèé ṣe ń tẹ́sí mú wa lólóhùn fẹ́ ṣe àsìnyọ́ gbọ́dọ̀ ṣé ó dẹ̀ sì ṣe lérí ṣé ó tún wá san kàfàrà ni àfẹnú san kàfàrà kan ló ti san kàfàrà àwọn kan ló ti san kàfàrà <laughs> báwọn afa àti wọn ń ṣùgbọ́n tí a sá mọ̀ ni pé tá a bá fi lè ṣèlérí ká mọ̀ wípé kí ni o kàfàrà ń bẹ lórí kí ni o ìlérí tá a bá ṣe pàtàkì lọ́dọ̀ àti jẹ́ pé alátẹ̀dìtọ́ lọ́hùn àbí ẹni wọ́n yàpọ̀ lọ onígbò ń ṣe kí ni o ọlọ́run ṣe kàfàrà ẹgbẹ́ nǹkan lẹ́gbẹ́ amúhùn tí ó kàn ẹ̀ sí ẹgbẹ́ àlámọ̀rí ayé lásán ni kò sí mọ̀nà wọn. tí lọ́tara bẹ́ẹ̀ ayatu kàfàrà wà ní sọ́tún mayida aya eighty nine ọlọ́run bá ti ní pé téèyàn bá ti lè ṣèlérí tí ò lè rí lérí yẹn múṣẹ ẹ̀tọ́ lọ mọ́kà ní ìsìn tó lóun wọn pa ẹran ẹ̀tọ́ lọ́wọ́ bá sóun dé mọ́kà tó wá débẹ̀ tí ò rí owó àbí já owó rẹ̀ lọ́wọ́ ti mọ̀ pé ó ti dáràn nìyẹn lọ́dọ̀ ọlọ́run yóò wá san kàfàrà àṣàlàyé fún wa náà lánàá yìí pé ẹran tó jẹ́ nǹkan tó jẹ́ pé a dáràn ní mọ́kà kéèyàn ọ̀bá lè rí ọ̀ràn yẹn tí ò lè rí ṣe ń mọ́kà yóò gba àwẹ̀ mẹ́ta ní mẹ́ka yóò dẹ̀ padà ṣe kí ni o yóò gba kí ni ọ̀ràn ti kìránù àti tàmátù yóò gba àwẹ̀ mẹ́ta abẹ́ẹ̀kọ́ ni ní mẹ́ka tó bá délé yóò gba àwẹ̀ méje ṣùgbọ́n àwọn ọ̀ràn tó kù títí wọn àṣàlàyé fún wa lánàá ipe ọlọ́run bá fún ẹni ẹni option abẹ́ẹ̀kọ́ ni ni àṣàlàyé fún wa ipe inú kó jẹ́ ipe kó fún aláìní inú kó gbàwẹ̀ mẹ́ta ní hajj àbí kó faláwìn àìní mẹ́fà kó fún ní nǹkan ní hajj tàbí kó pa ẹran fún ìtàn rẹ̀ náà. لا يعاقبكم الله باللغو في أيمانكم so sátú maida aya eighty nine ọlọ́run ọba ń ṣàlàyé fún wa ń bẹ̀ wípé ọlọ́run ọba ò ní fìyà jẹ nípa àwọn àṣìṣe tẹ́ ẹ bá ṣe nígbà tẹ́ ẹ bá ń búra àbí nígbà tẹ́ ẹ bá ń ṣe ìlérí ọlọ́run bá ò ní fìyà jẹ yín. wàrà kí yúkàkùnkùn bímọ kọ nítumọ̀ ní àyèmá. ṣùgbọ́n ọlọ́run bá ó fìyà jẹ yín nígbà tẹ́ pé ìlérí tẹ́ ẹ ṣe àbí búra tẹ́ ẹ búra ìlérí àti búra wọn jọ wọnú ara wọn yẹn lè búra lásán kíní ìtúnṣe mọ́ láyé láyé ọ̀nà ti wọnú ẹ̀ ọwọ́ afẹ́ ṣe padà ọ̀rẹ́ àyàwó ah, rẹ̀ o tó fẹ́ máa láyéláyé o tó máa fẹ́ fẹ́ padà so látara bẹ́ẹ̀ ìtọ́ sọ yẹn odidi gbé kọ́ san kàfàrà yìí so kàfàrà yẹn ìtẹ́ ẹ bá mọ̀ mọ̀ tẹ́ ẹ ẹyin gangan ẹ dé ìbúra pẹ̀lú ẹ̀ abẹ́ ẹ dè lérí pẹ̀lú ẹ̀ nàm. Ọlọ́ni nǹkan dẹ́bi tán náà, òun náà ni pé àwọn atẹ́jẹ́ àwọn tí wọn ò ní mẹ́wàá, òun lẹ́ ẹ̀wà fún wọn ní oúnjẹ ọlọ́run ni ẹ fún wọn ní oúnjẹ oúnjẹ tí ò ní wọ́n jù oúnjẹ tí ò sì tó ní jẹ́ kò ní jẹ́ ọ̀pọ̀ jù yóò wà láàrin méjì tó ẹgbẹ́ àwọn pé tẹ́gbẹ́ tẹ́yìn náà máa fáwọn fámìlì ní oúnjẹ so kò ní jẹ́ oúnjẹ tó lọ ọlẹ̀ tán yẹ́nyẹ́ so yóò jẹ oúnjẹ dẹ́gbẹ́ ọ ẹ̀ ní wọn ló jẹ tó lọ ọlẹ̀ nísìnyí báyìí bí gàrí ọlọ́lẹ̀ tán yẹ́nyẹ́ so oúnjẹ tí <laughs> oúnjẹ tó lòkè díẹ̀ àwọn ráìsì kan oríṣiríṣi ni wọ́n so àwọn yẹn lòkè díẹ̀ wà láàrin méjì àwọn ráìsì kan wà tó yẹ kó tó kọjá etí àwọn kan jẹ tí àwọn jẹnu lé so tó kọjá eléyìí náà wọ́n kọ́ wà láàrin méjì. ọlọ́dẹ ẹ̀ bá lè fún wọn ní oúnjẹ yẹn ọlọ́run ni ẹ̀ dá sọ fún àwọn mẹ́wàá ẹ̀ fún aláṣọ tí wọ́n wọ̀ yẹn mẹ́wàá téèyàn bá ní fún lóúnjẹ ọlọ́run fún ní option kejì náà mọ̀. àtàhàrí ẹ̀rọ ọkọ bá. bọ̀dọ̀ pé eléyìí rọrùn mọ́ nígbà tẹ́rú wà ọlọ́run kí wọ́n lọ fírí ẹ̀rú torí fọlọ́run báyìí kí àwọn ẹrú kí wọ́n wà ní ọmọlúàbí ọlọ́run máa ń pa mùsùlùmí ẹ̀ ó sì wọ́n lójú òkú lájẹ́ kí wọ́n lọ fírí ẹ̀rú ọlọ́run àbí kí wọ́n bókun lọ́rùn ẹ̀rú náà. sọ àgbọ́dọ̀ gbọ́ yé bá ni pé mẹ́tẹ̀ẹ̀ta alákọ̀ọ́kọ́ ilé nígbà tó bá wá jẹ́ pé o wá gbìyànjú kò ságbára fún ọ láti ṣe kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta o rẹ̀ rú o tún wá owó tì pé kọ́ ọ bọ́yàn eh, mẹ́wàá ó wá tì o fẹ́ fún yàn mẹ́wàá lásán o rí o wá ní pàṣẹ yà á mùsàlásà ti àjà ní ọwọ́ àgbà mẹ́ta so ọ̀nà mẹ́rin tó ọlọ́ni eléyìí ni dẹ́ẹ̀fì máa ṣe àdánù pé ẹ̀sìn lérí abẹ́ búra nígbà tẹ́ bá búra náà. wàhùnkàdù aymanakum. ọlọ́ni tẹ́ ẹ bá ti búra abẹ́ ẹ̀sìn lérí ọlọ́ni ẹ sọ dáadáa o ẹ má wò pé èyí fi àjẹyìn lórí ẹ o ọlọ́ni ẹ sọ dáadáa o ẹ̀yin lẹ ṣe o ẹ sọ kẹ́ẹ́ tó ṣe o ọlọ́ni ẹ gbọ́ ẹ san kàfàrà ni o. كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون ọlọ́run ni bọ́lọ́run ọba ti máa ń ṣàlàyé àyà rẹ̀ fún yín nìyí torí pé ó fẹ́ kẹ́ ẹ máa dúpẹ́ fún ọlọ́run pé nígbà tí ẹ bá ti san kàfàrà tán ní sinú yóò máa dùn pé ẹ̀ṣẹ̀ lè ti bọ́ kú lọ́rùn mi ọlọ́run máa ní bí ẹ̀ṣẹ̀ ò tí bọ́ kú lọ́rùn rẹ̀ àlìkíámà ni ó tó bọ́ bọ́ kú lọ́rùn rẹ̀ ẹ̀ṣẹ̀ ló mọ bàyàn nígbà tí ẹ bá ti san kàfàrà ọlọ́run ti sọ ọ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń sàlàyé fún wa ní pípé wàlíyú fún. wàlíyú fún ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn alálàájì ìlérí tí wọ́n bá ń ṣe ọlọ́run ní kí wọ́n rí pé àwọn pé táwọn náà bá ń ṣèlérí káwọn náà máa rí pé à ń pè lérí yẹn ká máa gbìyànjú àti máa pè torí pé ọlọ́run bó bèèrè ọdún ajọ́bí àlùkè àmà náà. wáyà tó wà fún bílẹ̀ bẹ́ẹ̀ àti. ọlọ́run àwọn alálàájì ìgbé ẹ̀yin ò tí parí iṣẹ́ o náà sọnù wálé àtọ́ wà fún tàwáfù lè fa dọ̀ nìyẹn ọlọ́ni wálé àtọ́ wà fún bẹ́ẹ̀ tilẹ̀ àti ọlọ́ni ẹ lọ tàwáfù lé ọlọ́run <laughs> so tàwáfù lè fa dọ̀ àti tàwáfù lè wà dáa ó ti bọ́ sínú mi ọlọ́ni so ẹ sì ìgbà náà lẹ̀sìn yóò tó pé ìgbà tó tàwáfù lè ìfa dọ̀ ẹ̀ tilẹ̀ lọ sí àwọn yìí ṣùgbọ́n ẹ ti gbọ́dọ̀ sí tàwáfù lè kéde ọ̀ wà dáa gẹ́gẹ́ bá ṣẹlẹ̀ fún wa sọlọ ni wàlẹ̀ àtàwọn wà fún. wọ́n yà tó wọn fún bílbẹ̀yìn tilẹ̀ àti. ọlọ́ni àwọn tí wọ́n já wọn alálàájì ọlọ́run ọba ní kí wọ́n yáa rí wípé àwọn jẹ́ ẹni tó tà wá fún ilé ọlọ́run bilibaitul atik ọlọ́run kí wọ́n da ilé ọlọ́run ní pè ní alibaitul atik so baitule atik òun ni wọ́n ń pè ní ilé ọlọ́run so kí ló ní wọ́n ń pè ní alibaitul atik mo sọ fún wa pé ilé ọlọ́run ọlọ́run fi gbẹ́ ní kéde pé ilé tọ́lọ́run bá ń gbé ọlọ́run bá kàn pé tẹ̀sírí ìfànlá ọlọ́run bá fi ṣe àpọ́nlé fún òbíṣà gbéga fún ni àlẹ́ àtìkì tí wọ́n bá wá sọ yẹn àwọn àfa wa sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ wọ́n ní ilé tó yẹ pé àlùkọ́dí yìí ó ti wà tipẹ́tipẹ́ àmọ́ ẹ jẹ́ àtìkì ilé ti wà tipẹ́tipẹ́ ọlọ́run ti fi foundation rẹ̀ lẹ̀ ọlọ́run bá mọ̀ mọ̀ pé lẹ́wọ̀n ọlọ́run bá dá gbogbo ayé tán ó mọ̀ mọ̀ sí ààyè yẹn pín ààyè yìí ó dá sàlẹ̀ sàlẹ̀ ó fi àbáríkà sí láti lẹ́lẹ̀ kọ́nà tó ní ká nàbí Ibrahim wà máa so ilé tó ti wà tipẹ́tipẹ́ ni òun kọ́ lákọ̀ọ́kọ́ ilé tó lọ́wọ́ bá ní kí wọ́n kọ́kọ́ kọ́ sórílẹ̀ ayé ṣùgbọ́n kò sí ilé tó lálùbáríkà tó gbogbo ilé tó ń bẹ lórí ayé so ilé tó ti wà tipẹ́tipẹ́ ni lẹ́yìn bàbá tó ní tí wọ́n pè é kan ní alẹ́ àtíkì tí wọ́n bá bọ́kùn lọ́rùn ẹrú wọ́n máa pẹ́ ẹrú yẹn ní mọ́tàkù ilé tó gbé ọlọ́run ọba gbà kúrò lọ́wọ́ gbogbo ẹni tí ń jálágbára ayé pátá yẹn yẹn ilé betlatic bí òun yẹn ti ní agbára tó láyé yìí tí kèfèrí tó bá ta mánabàná pé ilé yìí la fẹ́ wó kò sí tẹ́lẹ̀ sí wọ́n yà pààrọ̀ ni àwọn tó ṣáájú wọn lọ ti dẹ́ wọ wọ́n pààrọ̀ ni so ọlọ́run ilé ni ẹ̀dẹ́wò ẹ̀bá lè dẹ́wò <laughs> kọ́yọ́ lè dẹ́wò so àìmọye ìmọ̀lá yẹn ti rí bẹ́ẹ̀ so àwọn tó jálágbára yé wọn ọ̀gbọ̀rọ̀ dánwò pé ọmọ ìjọba kà kù ní pé bẹ́tìlá àtìkì wọ́n ti wọ́n ti wọ́n ti jẹ yóò tán nìyẹn wọ́n wá wá kíni o wọ́n wá bẹ́kùnbẹ́kùn so wọ́n fẹ́ tán wọ́n fẹ́ tán nìyẹn ọlọ́run ọba ló gbé bẹ́ẹ̀ pé ilé yìí o ọlọ́run ba ti ṣe ní ilé tó ṣe wípé ọlọ́run ọba ti ilé àpọ́nlé ni ilé ọ̀wọ̀ ni tọ́lọ́run ọba ti gbà fún òní ọwọ́ gbogbo ẹni tó bá jọ pé òun lágídí láyé pé èmi lágídí kò sí ni wọ́n fẹ́ wó tí ilé wo ah, kò sẹ́ náà ọ̀dọ́ bá pé àjáàjù nígbà tó fẹ́ wá sí bẹ́tẹ̀lì àtìk kì í ṣe ìwà wù kì í bọ́ wa wù so ọwọ́ amú ọfẹ́ wa ọgbọ́n tí ó fi mú Abdullahi bin Zubair kó bẹ́ẹ̀ ni kẹ́ bá sọ fún wa sẹ́yìn àwọn padà sọ fún wa pé bílẹ̀ àti kìnnà yóò padà di tí wọ́n wo nígbẹ̀yà yìí mùsàlàyé náà fún antẹ́pìsì lọ́dún náà ẹnìkan náà ni ó wù àtàrà wíwú yẹn òun sòrí ibú látara rẹ̀ ọlọ́ba mọ́ máa sọ dé lọ́wọ́ mi mùsàlàyé bẹ́ẹ̀ fún wa pé àwọn kan méjèèjì Kùránì tá ń ka yìí gbogbo bẹ́ẹ̀ tilẹ̀ kí wọ́n kọ́ tó bẹ́ẹ̀ tilẹ̀ kí wọ́n tẹ̀ tó inú wa ni kò fi píríǹtì ẹ̀ tó tọ́ba ní gbẹ̀yìn ayé ọlọ́run bó gbogbo ẹ̀ kú òní yóò mú kó ní gbogbo àwọn tọ́ba sórí yóò mú kó mẹ́ owó ẹ̀dọ́ ẹgbẹ́ wà nù kí yóò mú kó mẹ́ tó gbogbo gbogbo àdó jẹ́ mùsùlùmí ọlọ́run bó tún pa wọn kó lórí ayé yóò wá káwọn èèyàn bú àwọn ilé ayé wà parí lé lórí so kàábà náà ọlọ́run mú kó mẹ́ tí ò ní sin nǹkan bẹ̀ wọ́n ó wò tán yẹn lẹ́yọ̀ kọ̀ọ̀kan báyìí so lára pé kí so kí ilé ayé tó lè bá a tọ́lọ́run náà ló gbé méjèèjì ló sọ méjèèjì di nǹkan tó tóbi lórí ayé látara bẹ́ẹ̀ ọlọ́mọṣẹ́ sàrẹ̀ kọ̀ọ̀kan wa kọ́lọ́mọṣẹ́ mẹ́ka ní wọ̀tẹ̀ kọ̀ọ̀kan tó wà náà ṣòwòtá gbọ́ lónìí kí ọlọ́run kí ó jẹ́ kárí sinmi ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ ó jẹ́ kárí bínú ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ subahana tala wọn bihamdi ashara la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ìbéèrè. one two three four five six seven eight nine. No. kí ni àwọn pọ̀lísì ọ̀hún lè mú yàn rò yàtọ̀ sí pé kéèyàn sì lè rí ọ̀hún lọ sí ìlú méjì. ní ẹ̀jẹ̀.